صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم آه وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله الحافظ أحمد بن علي بن حجر العسقلاني رحمه الله تعالى في كتابه بلوغ المرام يقول في الحديث الثالث وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولونه أخرجه ابن ماجه وضعفه أبو حاتم وللبيهقي الماء طهور إلا ما تغير ريحه أو طعمه أو لونه بنجاسة تحدث فيه حديثي قلنا حديث لك لأنه ترى قلوب المرام يتيستي الحافظ أحمد بن علي بن حجر العسقلاني رحمه الله تعالى حديث لك تا ولو ولا أبو أمامة الباهلي ọlọ́run bá kó yọnu sí i ẹ̀yìn Abu Humama yìí ọlọ́run bá kó yọnu sí i wọ́n gba ìgbà wọ́ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn náà anábì wa sọ yìí pé innal ma'a la yunajjisuhu shay dájúdájú omi nǹkan kan kò lè sọ di ẹ̀gbin illa ma ghalaba ala rihi àyàfi tó bá borí òórùn rẹ̀ wa ta'mihi àti títọ́wò rẹ̀ wa lawnihi àti àwọ̀ rẹ̀ wọn ní Ibn Majah ló gbé jáde Abu Hatim rahimahullah wọn sì sọ pé hadithi tó lẹ́ni ó wá wá inú ẹgbàá wọ̀ọ̀rọ̀ yìí kan náà ní ọ̀dọ̀ al-Imam al-Bayhaqi rahimahullahu gbólóhùn tó wá lọ́dọ̀ tí wọ́n ní al-ma'u tahurun illa ma taghayyara rihu ohun tó má tó lè fọ nǹkan mí má lómi àyàfi illa in taghayyara rihu àyàfi tí òórùn rẹ̀ bá yí padà aw ta'muhu tàbí títọ́wò rẹ̀ aw lawnuhu tàbí àwọ̀ rẹ̀ bi najasatin tahduthu fi pẹ̀lú ẹ̀gbin kan tó bá ṣẹlẹ̀ sí. hadith yìí ó wá láti ọ̀dọ̀ sàbí tí wọ́n pè ní abu umama àwọn sàbí anabi Mohammed sallallahu alayhi wa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọmọ rẹ̀ kọ́dà ẹni tí ò lọ́mọ ó kí wọ́n pè mọ́ nípa ìyá ńlá wa Aisha radiyallahu anha wọn àbí ma ṣùgbọ́n wọ́n ń pè wọ́n ní kíni Ummu Abdillah Ummu Abdillah bẹ́ẹ̀ làwọn ọkùnrin ẹlòmíì pé sọmọ rẹ̀ gan ni wọ́n ń pè má bí Abu kò bí olóńgbò lọ́mọ. ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n fi ń bá ṣeré ẹlòmíì tí ẹ ti bímọ wọ́n tún pè ń bàbá alágbájá gẹ́gẹ́ bí àbúrò Anas ibn Malik radiyallahu anhu àbúrò rẹ̀ kékeré tó ń gan ò gbọ́n dípò pé yọ fẹ́ àwọn yóò ma. anabi pè ní Abu Umayr wọ́n ní Aba ma ìrẹ́ bàbá kí ló ọmọdé nù tòlẹ́ ìtumọ̀ sọ̀rọ̀ sàbẹ̀ ànábi sallallahu alaihi wasallam wọ́n mójútó súnà yìí bí baba alágbájá baba alágbájá ni wọ́n fi mọ̀ wọ́n nítorí bẹ́ẹ̀ yẹn tafa'ul wà ń bẹ èrò orí wà ń bẹ bí wọ́n tó ti bímọ àwọn náà bímọ wọ́n tó ti di bàbá àwọn náà di bàbá wọ́n tó ti di màmá àwọn náà di màmá tafa'ul wà ń bẹ wọ́n á rí dáadáa sí yẹn yàtọ̀ sí báwọn yẹn ṣe rí láyè sìn láwọn agbọn abòmí ńlẹ̀ ayé àwọn èèyàn tí bá bí wọ́n léèrè kí lórúkọ wọn ọ̀pọ̀lọpọ̀ olókọ tí ó fún yín Abu Fulan Abu Fulan a yàtọ̀ sí Abu Fulan kí lórúkọ rẹ̀ wọ́n á ní orúkọ yẹn orúkọ haraka ni so orúkọ haraka báwo tóbi bàbá rẹ̀ sá sọ olókọ kó tó di haraki so Abu Fulan yẹn. tí ìbá ti pé ni wọ́n bá sọ níjọ́ tán bí ọ òlókọ mi nígbà tó bá sọ kó níyà rẹ tán wàá wá fọkọ rẹ lé abu muhammad abdullahi ibnu ibrahim abu ahmed abdullahi ibnu ibrahim umu abdullahi. فاطمة بنت عبد الله àmọ́ pé ó mú kínní kan àbó kínní kan kọ́ á ló kọ́ mọ́ àwọn tí máa ń lóró kọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa fi ṣe bójúbójú nítorí tí wọ́n bá ń wá wọn wọ́n má bàa mẹ́ni tí wọ́n mú tí security máa ń wá wọn wọ́n má bàa mẹ́ni tí wọ́n àìmọye àbó Muhammad torí di eléyìí ká máa jẹ́ àbú lásán o àbú kínní kan o ọ̀ jẹ́ àbú kínní kan ṣùgbọ́n tó ló kọ́ rẹ̀ tá a mọ̀ ọ́mà wàhálà yìí ẹ̀rí kan sọ pé àbú umama àn ẹ̀bí umamata wọ́n pè é àtẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ láyé sí àbú àbú báwo umu báwo òun lọ sọ́dọ̀ umu òun rábù <laughs> so eléyìí ó kù díẹ̀ káàtó nítorí pé òun rábù ìyàwó rẹ̀ sì ní sọ pé òun rábù lẹ́ẹ̀kan àbú báwo hàn orí bàbà bàbá ta ni sẹ́mi pé ọ̀yẹ́ kó pèjà òun rí ta ni àbú Zainab orí òmù òmù tani ṣé màmá rẹ lórí ni òun àti òmù ṣeré ni òmù báwo tẹmọ pé ń bẹ ẹ wádìí màmá rẹ ló tún bá ṣeré ṣẹlẹ̀ yẹn báwo àlàm gbàgbà tí àwọn èèyàn sẹmẹsẹ àbú kínní kan òmù kínní kan wọn akúkú wọn ṣọtkọtì àbú sábúwálé màtá nǹkan wá wá láti ìlú kan wọn àwọn ọmọ wa pe ẹnìkan ní abu abu abu wọn mọ̀ pé abu Ahmed, ni wọn gbà lérò àwọn kan wá wá láti ibì kan àwọn bá kú wò pé ah, ẹ mú kọ́ pè ní abubakar abubakar nù pé tí wọn sọ pé abubakar náà ẹ kẹ́ yorùbá náà lẹ́wọ̀n aláàbò àbú bẹ́ńlẹ̀ àbú ní yorùbá náà tẹ́lẹ̀ àbúbákàrò torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ pèjá kò nídìí pé àbú kò nídìí ohun so eléyìí wọ́n ní ẹbí umamata bàbá umama àwọn náà gba àdéhùn wa orúkọ wọn ní sódà sódà àbí sódà sùdẹ́ì ọmọ àjùlá orúkọ wọn sùdẹ́ì bọ́nù àjùlá radiyallahu anhu. albahili albahili wọn fi títí ara bahila àwọn ẹ̀yà tiẹ̀ nù. àbòwòrán yìí báyìí ó gbèlú misra sábẹ́ nínú àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yìn rẹ̀ ló fi misra sílẹ̀ ó tún lọ gbé hems ní ilẹ̀ sham ní suria hems ló kú sí ní ilẹ̀ sham sanata ihda wa qila sitin wa thamanin lil hijra ní ọdún kọkànléní ọgọ́rin àbí lọ́dún kẹfàléní ọgọ́rin lẹ́yìn hijra ní Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ kọ́ pé láyé gan. the year 86 after hijra maybe 81 after hijra ah la shak emir anhu tàbí sallallahu alaihi wa sallam nílẹ̀ òun lẹni tó kú káyìn tàbí sallallahu alaihi wa sallam nílẹ̀ pé

àlùmá aláìlá jésù kò ṣe dájúdájú omi nǹkan kan ò lè sọ́dẹ̀ gbìn. ìlànà ọ̀lẹ́bà àlàrí ẹ̀hìhì wọ pàmì yí wọn lẹ́wọ̀n rẹ̀ àfi tó bá borí òórùn rẹ̀ àti títọ́ owó rẹ̀ àti àwọ̀ rẹ̀. ẹ bá wọ adé sí i tó túmọ̀ sí pé àfi kí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwọn ṣẹlẹ̀ náà ni. àyàfi tó túmọ̀ sí pé tóun rẹ̀ lásán bá yí padà àti lè lò tí àwọ̀ rẹ̀ lásán bá yí padà àti lè lò títí tọ́wọ̀ rẹ̀ lásán bá yí padà àti lè lò àfi kí nǹkan mẹ́tẹ̀ tó pé àdéhìí fẹ́ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nípa àwọn ọ̀rọ̀ yóò kejì tó wá lọ́dọ̀ àlèmọ́mù ìgbẹ́ àpé ọ̀yanjú rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹyọ kan ti tó tẹ tó wà lọ́dọ̀ ìgbẹ́ àpé ó ní alimọ́ ọ̀pọ̀ ọ̀hún ohun tó má tó lè fọ nǹkan míì má ló mi tẹ́lá ti padà sínú àdéjà Abi Sa'id radiyallahu anhu àdéjà ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam sọ pé innal ma'a tahurun ẹ̀wù sí rìwáyà tó wá lọ́dọ̀ Imam al-Bayhaqi al-ma'u tahurun ẹ̀rì pé kankan náà ohun tó má tó lè fọ nǹkan míì má ló mi anabi sallallahu alaihi wasallam sọ pé la yunajjisuhu shay'un nínú rìwáyà sí Abu Sa'id radiyallahu anhu tẹ́ ẹ bá wo rìwáyà Abu Umama èyí tó wá ní ọ̀dọ̀ Ibn Majah anabi sọ́nbẹ̀ náà pé láyò náà jésòwò ṣẹ̀yìn àti pàdé fìkan náà àmọ́ àlékún bẹnu ilé tí òsínú ilé ètò túmọ̀ sí pé bóyá kan lànà bí sọ ṣùgbọ́n kálukú sallallahu alaihi wasallam ń tọ́ gbọ́ lọ sọ fún wa ẹnìkan gbọ́ débi kan ẹnìkan gbọ́já abẹ́ méjì lànà bí sọ ọsọ ńgbà kan ní kúkúrú ó sì sọ ńgbà kan ní gúngùn kálukú so ètò ń bọ̀. tọ́ síbáwọn ìwáyà kejì yẹn wọ́n ní al-ma'u tahur ohun tó mọ́tò lè fọ nǹkan mí má lómi illa in taghayyar rihu àyàfi tí òórùn rẹ̀ bá yí padà. aw ta'amuhu tàbí títọ́wò rẹ̀ ó ti fi hàn pé ọ̀kan ti tó. tóun rẹ bá yí padà omi yẹn ò ní ṣeéṣe ìmáramá títọ́wò rẹ̀ yí padà kò ní ṣeéṣe ìmáramá awolowolo wo tàbí kọlọ rẹ tí kọ́lọ̀ rẹ̀ bá ti yí padà kò ṣeéṣe ìmáramá àdìsí ẹlẹ́ẹ̀kejì ló sàlàyé tí ò yé nínú alákọ̀ọ́kọ́ torí ti pé nínú oríire ni nítorí pé àwọn nǹkan kan bẹ tó kó lè má yìí nínú ọ̀nà kan tá a bá wo ọ̀nà kejì tabawọnà kẹta na wàhá kẹta ìwọ wa sọ pé àdéhùn kan wọn gbà wá lọ́nà púpọ̀ wàhálà yìí ti pọ̀ a kámú kan kámú kan bá wò nígbà táwọn èèyàn kan torí ẹ̀ ti jẹ́ pé tí ìwáyà àdéhùn kan bá wá lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún oríire ni torí yìí nìkan lọ́wọ́ wáyé àwọn kan lè máa jiyàn pé àfikín kan mẹ́tẹ̀ẹ̀ta ìgbà tó ti pé kọ́lọ̀ lásán lórí padà àwọn òfìsà lọ aláǹtà wọn ìgbà tó ti pé òórùn lásán lórí padà àwọn òfìsà lọ aláǹtà wọn ìgbà tó ti pé títọ́wò rẹ̀ lásán lórí padà àwọn òfìsà lọ aláǹtà wọn kọ́lọ̀ àti títọ́wò ló yí padà wọn làwọn òfìsà lọ alá nígbà tó ti pé òórùn rẹ̀ ò tí yí padà ṣùgbọ́n àdìsẹ́ lẹ́gẹ̀dẹ̀ fi hàn pé ẹyọ̀ kan ti tó ẹyọ̀ kan ti tó nítorí pé áwò tí wọ́n mú àmì bẹ̀rù ó fi hàn pé lè tọ́sí àyàfi ohun tó bá yí òórùn rẹ̀ padà tàbí títọ́wò rẹ̀ òórùn rẹ̀ tàbí títọ́wò rẹ̀ tàbí kọlọ̀ rẹ̀ ó ti parí. sọ àdéhìí ẹ̀rí pé àlékún mọ́ wà bẹ́ẹ̀ tí bá wà àdéhìí alákòókò ẹlẹ́kejì ìlànà ọkọ̀ òórùn láàyò náà jésù tó ṣe é. sọ ṣùgbọ́n nínú eléyìí wọ́n fi kún yín pé àyàfi. ohun tó bá yí òórùn rẹ padà tàbí títọ́wò rẹ̀ tàbí kọlọ̀ rẹ̀ àlékún máa wà mẹ́ lẹ́ẹ̀kìn àlékún tó wà ń bẹ̀ wọ́n bá gba àdìsí kan wá sáde yẹn tó ti pọ́nà tó gbà wá ọwà wọ́n gba irú àdìsí yẹn ní ìwà. lọ́nà kan tó wà wàáyé tọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wà wàáyé fún yà pè ní kíni hadithun munkar hadithun munkar wa huwa alhadithu ad-da'if alladhi yukhalifu as-sahih ma rawahu ghayru thiqa مخالفا لما رواه الثقة يقال له منكر ẹnìkan ibùnú olùfìdẹ́yìnì àwọn bẹ́ẹ̀ náà tó gbàdé fi yẹn wá pààyè wọ́n lè yàn dáadáa ni ní imáni tó pọ̀ ṣùgbọ́n ẹni tó ṣẹlẹ̀ sígbà tó dàgbà òun náà ni wàhámù sọ̀rẹ́hìn ìgbàgbé tí màá sàwọn ẹni rí tó ṣe níparí ayé rẹ̀ torí pé gbogbo ní wọn ti sọ fún yọpọ anabi náà lọ sọ anabi náà lọ ah. níbẹ̀rẹ̀ ayé rẹ̀ àwọn àdéhùn tó gbà wá masha allah gbàtó di pé ń dàgbà ẹ̀kátàlàpà gbogbo ẹ̀ dàrú ma lójú ó wà nù sánàdì ńlọ́pàá fi pé àdéhùn yẹn ní kíni àdéhùn báyìí. tán tó bá jẹ́ pé àdéhùn gbà wá irú àdéhùn tó síwájú náà ṣùgbọ́n àlékún máa ń àlékún wà ń bẹ̀ yẹn alákòókò ju pé àlékún àǹfààní ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ á pè ní kíni ziyadatu thiqa lópin ìgbà tó bá ti pẹ́ ni tó gba ìtàlékún máa ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń wá tó bá ti jẹ́ ni tó ṣe fọkàn tán á pè ní ziyadatu thiqa wa ziyadatu thiqati maqbula àlékún tó bá wá látọ̀dọ̀ ẹni tó ṣe fọkàn tán yẹn àmọ́ ń gbà irú rẹ̀ pọ̀ nínú àwọn àdéhùn anábìyàn Muhammad sallallahu alaihi wasallam tó bá ti jẹ́ pé ziyada yẹn tó wà àlékún tó wáyé ọwọ́ alátòdò tó ṣe fọkàn tán àgbà torí pé ziyadatu thiqa maqbula. tó bá jẹ́ pé tó gbà àdéhìí wá oríṣi kejìlá tó sọ yẹn tó bá gbà àdéhìí tán gbà wáyé irú tálá kọ̀ọ̀kọ́ náà ni ẹni tó gba tálá kọ̀ọ̀kọ́ wá thiqa ẹni tó ṣe fọkàn tán ni ẹni tó gbẹlẹ́ kejì wá thiqa lakinnahu duna al-awwal fi thiqa ṣùgbọ́n kò sí kọ̀kẹ́tà bíi tẹni alákọ̀ọ́kọ́ yẹn ẹni tó gba tẹlẹ àkọ́kọ́ wa masha allah ọwọ akótó ga ẹni tó gba tẹlẹ kejì wa ipò tó wà kótó ti ẹni àkọ́kọ́ yẹn but olódodo lòun náà kí parọ́ àpè hadithi rẹ̀ ní hadithun shad hadithun shad wa huwa ma rawahu thiqa mukhalifan bihi man huwa awthaqu minhu onílà àdéhìí tí olódodo gbà wá ẹni tó ṣe fọkàntán gbà wá ṣùgbọ́n tako tẹ́ni tó ṣe tó dá a máa gbàgbọ́ jùlọ tó ń gbà wá ẹni tó ṣe fọkàntán lọ́gbà àdéhìí wa ṣùgbọ́n àdéhìí rẹ̀ tako tẹ́ni tó ṣe pé ọkàn wa balẹ̀ sí ju tiẹ̀ lọ àdéhìí rẹ̀ lẹ́yìn náà ń pè ní àdéhìí tó ń ṣáàlì ṣòṣùgbọ́n lẹ́yìn ní ìsìn ṣé ziyadó tó ṣe kọ́ la pè ní ṣáàzì lápè lá nítorí pé ẹni tó gbà wá kìí ṣe fíkọ àpè ní kí hadithun munkar wal munkaru naw'un min anwa'i báyìí oríṣi kan nínú àwọn oríṣi hadithu báyìí hadithun munkar ìbẹ́ nínú àwọn hadithu báyìí. sáàdì tí bá ti wá dé báyìí sẹ́wọ̀n kọ́ ẹ ká tún bọ́ sórí hadithu tó tẹ̀lé fa sòṣùgbọ́n léyìí báyìí rárá àní ti bọ̀ sórí ètò tẹ̀lé àwọn àǹfààní wà ń bẹ̀ tá a mọ̀. tọ́ wọ́n ní Abu Hatim rahimahullah bàcáfàhù wọ́n ní bàcáfù Abu Hatim yẹn ò ní ar-Razi Abu Hatim ar-Razi rahimahullah bàbá yẹn wọ́n ní tírà kan wọ́n pè ní Kitabul Ilal lir-Razi. ọmọ wọn olùmọ̀ńlá ni ọmọ bàbá yìí ìmọ̀ àbí bàbá rẹ̀ lé nípa gbogbo àdéhùn kọ̀ọ̀kan ìwọ bàbá mi kí lẹ́ sọ nípa àdéhùn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bàbá sọ pé sọ́ra àdéhùn tó mú àyẹn lágbájá wà ń bẹ̀ fọwọ́ báyìí sọ́ra tó mú àyẹn tó ti pé lágbájá wà ń bẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó gbà ó fún lágbára ó sọ di sọ́ra sọlá ti tó gbàá yẹn sahih wàhákàdà tònú tíra yẹn èèyàn ọmọ sí èèyàn sì bí ẹ wo table of content àdéhùn tí wọ́n bá ń wá tó bá jẹ́ pé bẹ́ẹ̀nu tó ọmọ bí bàbá tó wàá wá sí kí ni bàbá yẹn sọ ń bàbá yìí sì ń àwọn ti court náà tó ṣe fọkàn tán jù nínú àwọn nínú màhàdé. tó Abu Hatim wọ́n sọ pé bàáyì ni àdéhùn بكنا الإمام الدار قطني رحمه الله أنا لا يثبت هذا الحديث حديث يوفي الثاني لك لا عن النبي محمد صلى الله عليه وسلم وني الوفا فا وني تريك رشدين ابن سعد رشدين ابن سعد إن بيننا أن تبع ديتي واحد رشدين ابن سعد تو سي انتو سي لو مقوم بعد ديتي رولي سيري gbogbo àwọn ọ̀rọ̀ yẹ́ ẹ̀ lè rí inú ẹ̀sìn mi inú Islam lásán lẹ̀ sí lè rí wọ́n gbọ́rọ̀ wa a tẹ̀sẹ̀ máa yẹ̀ wò pété alọ́gbà wa àìmọ irọ́ tẹ ti gbà lónìí sẹ́nìkan sọ fún ìtẹ́ni ọkẹ́ ọkẹ́ mọ̀gbà bẹ́ẹ̀ ẹ̀ níwádìí ta ló sọ fún ọ ta ló sọ fẹ́ni tó sọ fún ọ ta ló sọ fẹ́ni tó sọ fẹ́ni tó sọ fẹ́ni tó sọ fún ọ à sẹ́mi kí sẹ́mi ti wádìí wàhálà rẹ̀ pọ̀ sọ sẹ́mi pé irọ́ yóò tètè hàn so ọ̀nà táde kìlọ̀ ló fi jẹ́ pé kọ̀rọ̀rùn kọ̀rọ̀gbọ́ fẹ́nìkan láti rí ọkọ̀ àmọ́ nàbí sọ̀rọ̀ àṣẹlẹ̀ kó sì lọ láì jẹ́ pàṣírí rẹ̀ tú. tí wọ́n sọ pé alẹ́sìnádùn mi ní dín wọ́n lọ́wọ́ alẹ́sìnádùn lọ́kọ́ àlàmẹ́ṣẹ́ àṣà kọ́ ọ sọ ta ló sọ fún ta ló sọ fẹ́ni tó sọ fún ta ló sọ fún náà títí tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi ń bẹ nú ẹ̀sìn wa torí tí ọba ti chain yẹn ká máa béèrè pé bóòlù ṣe dìpọ̀ mọ́ra wọn tó fi lọ́dọ̀ anabi sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ kálukú ọba máa fẹnu fọ́ǹbù ìjọba fẹ́ tí o ìpa anabi sọ báyìí bí àwọn kan nu wọ́n fẹ́ wádìí ọ̀rọ̀ kan wọ́n á ní màtá sọ yìí pé anabi sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ sọ yìí pé látọ̀ àtẹlẹ mọ̀lókín látọ̀ àtẹfẹ màṣẹ́yà àbọ̀rọ̀ gbọ́rọ̀ síyàn lẹ́nu ní gbọ́rọ̀ síyàn lẹ́nu tí ó mú yàn sẹ́lọ̀ wọn á ní bóò ní àwọn rádìsì mi pé àdìsì yẹn ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé àwọn olórí kan ó dì wọn máa sàdáadá lẹ ṣé máa ń sàdáadá lẹ ẹ máa tẹ̀lé wọn tọ sẹ́wọ̀n pé yorùbá nù àwọn fóònù wọn á sọ pé ẹ àwọn rádìsì kan tó takun tẹ́ sọ yẹn ẹ nìkan kó àdìsì tó takun tẹ́ sọ yẹn tuntun kó burú ń bọ́ ló ti wọ́n ní nínú súnánù tìrìmìdì alhamdulilah súnánù tìrìmìdì àwọn kékeré wa kọ́mẹ́ǹtì ló àà àlè kọ́mẹ́ǹtì ló ẹ ká àdìsí ẹ fún abóso wa tẹ́lẹ̀ mọ̀ pé tẹ́yìn sọ yorùbá ni ànábì sọ yorùbá fa ẹ ká fún abóso wa wọn ò tí ì rí dèsì tó yé wa torí bí ẹ̀sìn Islam la ilaha illallah kì í ṣe bí ẹ̀sìn mi sẹ́wọ̀n kẹ́sìn mi ni ti translation translation wọn gbé ká oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ sí translation. So today you can't just go and read translation and quote that Allah said and the Prophet sallallahu alaihi wasallam says. it says no. Bolo ti sọ. So ibo lọ́lọ́ sọ ni. So ibo lọ́lọ́ anabi sọ ni. À ẹ̀ nítorí pé nísìnyí ìgbà tí wọ́n máa tọ́ ma tu fafafa pé ẹ̀ tọ́lọ́ sọ tá anabi sọ à à. So translation of the meaning in one kà not the meaning itself translation of the meaning quotation of the meaning because you can't even translate it ó ti wà ráì pẹ̀lú ntọ́lọ̀sọ. ṣùgbọ́n ló ti wá máa tó tó máa tó tó tó nìrọ̀ máa hó tẹ̀tọ́ àgbọ̀lọ̀sọ bóun lọ́ọ́ ti sọ bá ọlọ́sọ English àbọ̀lọ̀sọ Yorùbá bí ìwọ náà tó gba Kùránì Yorùbá káwájú bọ́lọ̀ wá sọ pé àwọn ọmọ Israẹli àwa sọ fún wọn ah, ah, ọlọ́run sọ fún àwọn ọmọ Israẹli yàrá bẹ̀ ní Israẹli lọ́lọ́sọ. so ọ pàtàkì ká nírò àwọn principles báyìí kò ní jẹ́ ká parọ́ mọ́lọ̀ kò sì ní jẹ́ ká fàyè lẹ̀ sẹ́ni tó fẹ́ parọ́ mọ́lọ̀ àbí parọ́ mọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀sán pàdé tìyẹn ò sí o sẹ́nu pé tí wọ́n á mú wá àwọn náà fi láǹfààní láti mà ikú àdéhìí táwọn àmà kìí ṣe bá ń lò sí wa àdéhìí tá a mà tí wọ́n ń rè pé àtìyàn kìí ṣe bá ń lò sí wa àwọn á ní kọ́mẹ̀ntì sábà ah, ọlọ́mọdé àlè kọ́mẹ̀ntì bá ẹjẹ́ á àdéhìí ẹ̀ka ẹ̀rín lè bá wa wà ọlọ́mọdé èyí kọ́ mọ̀ ìtàkùn tó wá bọ̀ sóye ọlọ́fẹ́ mọ̀ wọn náà lọ́wọ́ àmọ̀ torí wa àbí wọ́n fọ́n bọ̀ ẹ̀nu ọkàn kírètì ẹ̀nu kírètìrìtì là ọgbọ́dọ̀ jẹ́ kó rí lòfi sọ. tó eléyìí báyìí ó fi hàn wá wípé agbọ́dọ̀ máa jẹ́ pé à ń mójútó ta ló gbà wá ta ló gbà wá ta ló gbà wá tá a bá mójútó gan láwùjọ wa wàhálà ó dínkù wàhálà ó dínkù nísìnyí àti ẹnìkan wa bọ tó ní ẹnìkan pé òòrí bó ṣe sojú wọn ní wọn ní wo bó ṣe sojú ta ló sọ fún ọ wọn gbọ́ tí wọ́n ń sọ ní ta àwọn ta ní sọ ó lè jẹ́ kó ló kírẹ́tì ẹ̀ tó fẹ́ dájà lẹ̀ láàrin wa tó ń tì tòǹtòrí ẹ̀ ló ti jẹ́ pé alimami alhassan albasri rahimahullah ta'ala wọn ni wọ́n ndị ẹni tó ṣe pé tẹ̀gbọ́n ti gbọ́rọ̀ wá bá wọn pé nìkan sọ báyìí nípa yín wọ́n tún bú ni pé àṣetánì ọ̀rẹ́ nìkan ara àbíwọ́. torí délé ìyẹn gbọ́dọ̀ jẹ́ pé yẹn ní principle ní ògbésí ayé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo yẹn lọ́sọ̀dọ̀ta ọ̀sẹ̀ ọ̀ àkíkà ọ̀sọ̀dọ̀ta tó fẹ́ nìkan fẹ́ dàrin ní báyìí ló so ẹnì pé tí wọn náà bá ti ń wádìí òun lọ́la àwọn onígbèrú ẹ̀ wà bọ̀ ọmọ pé yọkàn máa ṣe investigation kan tí ò sí ni kò burú investigation bureau kò burú eléyìí ajẹ́ yóò jù ú ní sinmi torí pé à ń fẹ́ sinmi àbá fẹ́ sinmi à ń fẹ́ sinmi torí tọ́ta rẹ bá ti ń pọ̀ tó ń sọ ẹni tí sọ́ta rẹ tọ̀tà tó ń sọ ẹni tí sọ́ta rẹ tọ̀tà ìsẹ́mi rẹ̀ ọ̀mà lè torí jẹ́lé ìyẹn gbọ́dọ̀ máa wádìí pé tábọ̀ sọ fún ọ. tọ́ àdéhìí yìí báyìí kẹ́bà ti ṣe wí Abu Hatim wọn ni da'if ni al-Imam ad-Daraqutni àwọn náà ní la yathbutu hadha al-hadith hadith yóò fẹsẹ̀ rìn àwọn olùmọ̀ ńláńlá nù al-Imam ad-Daraqutni rahimahullah àfa gbani nínú ma hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam báyìí ní ma àwọn la sọ fún yín nínú dánilẹ́kọ̀ọ́ kan tó síwájú pé wọ́n ti wọn láwọn lórí apá kan náà àwọn àdéhùn tó wà àwọn náà ní tíra kan àwọn pè ní ilal ilal Daraqutni ọ̀pọ̀ yẹn ni pé àwọn àdéhìí táwọn náà lọ́rọ̀ lórí ẹ̀ wọ́n kò jọ mẹ́ volumes tó wá pọ̀ jù ad-Daraqutni nù rahimahullah àwọn náà tún ní kan wọ́n pè ní sunan ad-Daraqutni sunan ad-Daraqutni ọjọ́ volume kan. وقال الإمام الشافعي رحمه الله تعالى ولما قلت من أنه إذا تغير طعم الماء أو ريحه أو, لو أو لونه كان نجسا يروى عن النبي صلى الله عليه وسلم من وجه لا يثبت wọ́n ní tí mo sọ torí pé olùmọ̀ àgbà nípa òfin ṣẹ̀rí àlìmáàmù Ṣáfi'í ní tí mo sọ nípa pé omi o tí títọ́ òwúrẹ́ bá ti lè yí padà tàbí òórùn rẹ̀ tàbí kọ́lọ̀ rẹ̀ ó ti di ẹ̀gbin wọ́n gba awù rẹ̀ wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbọ́nà kan tó ti pé kò fẹsẹ̀ rìn lẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ tí mo sọ tó bá béèrè ẹ̀rí ẹ̀ kò lẹ́rìí fẹsẹ̀ rìn lẹ̀ la ilaha illallah ẹ̀ wọ àmánà àmánatun ilmiyya kéèyàn ni tó ṣe fọkàn tán nípa àmà òpin rẹ̀ yẹ sẹ́yìn pé yẹn bá jẹ́ ẹni tó bá ní dọ̀ọ́yìfù ni kó mẹ́tí bàbá ńlá tiẹ̀ kọ́ wa á subhanallah kọ́ yẹ́yàn kọ́ yẹ́yàn tọ́jú mùsùlùmí bàbá ńlá rẹ̀ báwo kí bàbá ńlá rẹ̀ ti fún àdéhùn tó mú àdọ̀ọ́yìfù ni tí wọ́n bá sì mọ̀ ẹ́ pé kìí ṣe sọ́dẹ̀ sọ̀hẹ́ ìkàrí sẹ́wọ̀n kí sẹ́yẹ kó sẹ́nu ọwọ́ á ní bàbá ńlá rẹ̀ bàbá ńlá báwo mùsùlùmí èébú yẹn mùsùlùmí èsèpè mùsùlùmí ìfọn kíní kan bàbá ńlá ẹnìkan pé kíni kí ló sì fọ. ẹ̀wọ̀ ìmáàmù Ṣáfi'í bó ṣe tóbi tó mímà ó ti ṣe kọjá pọ̀rọ̀ yọ sọ nu tíra rẹ̀ ní al-Umm onítìrà kan tíra fiqh ó pè ní al-Umm ìyá ọ̀rọ̀ kúnú ẹ̀ láwọn òfin pé ní tí mo sọ nípa apó mi o táwọ̀ rẹ̀ àbí títọ́wọ̀ rẹ̀ àbí kọ́lọ̀ rẹ̀ bá yí padà ó ti dẹ̀gbin wọ́n gba dárú rẹ̀ wá lásìkò anabi sallallahu alaihi wasallam lọ́nà tó ti pẹ́rù rẹ̀ ọ̀fẹ́fẹ́ rinlẹ̀. láyé eh, eh, min wajhin la yuthbitu ahlul hadith mithla wọ́n gbà wá lọ́nà kan tó ti pẹ́ àwọn olùmọ̀ nípa àdéhìí sọ pé irú rẹ̀ fẹsẹ̀ rin lẹ̀ la ilaha illallah ìmáàmù Shafi'i tó ti kó olùmọ̀ ńlá kò pera rẹ̀ lọ́kàn nínú àwọn olùmọ̀ nípa àdéhìí yàtọ̀ sí wọn ó ní wọn ní faqih al-muhaddith al-allama al-lughawi bahru al-umma mufti al-anam wa murshidu al-an'am kí ló ṣẹ́kù mọ́. tonti bí imaamu shafi'i rahimahullahu ta'ala ti ní màtó tó sì tún ní tíra hadithi tààrà rẹ̀ tó náà gbà malik abẹ́lómi tó yàtọ̀ sí Malik títí tó fi dọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá a máa tírà yẹn sí musnadul imam shafi'i ṣùgbọ́n síbẹ̀ ó ní wọ́n gbárù rẹ̀ wá pọ́rọ̀ anabi ni lọ́nà tó ti pọ́n olùmọ̀ nípa hadith wọ́n máa sọ pé irú rẹ̀ kò fẹsẹ̀ rìn rẹ̀ tẹ́lẹ̀ ìfihàn apáde ìfihàn kọ́ kìí ṣe sahih alimami nawawi rahimahullah ta'ala wọ́n ní ittafaqa al-muhaddithuna ala tad'ifihi àwọn olùmọ̀ nípa hadith ẹnu wọn kò lórí pé da'if yẹn ni kò sí ìyàpọ̀ ẹnu láàrin wọn so eléyìí fi hàn wáyé pé ǹjẹ́ ńgbà tí àdéhùn yìí tí òwà fẹsẹ̀ rìn lẹ̀ wá mà ipe omi tí àwọ̀ rẹ̀ bá yí padà tóun rẹ̀ bá yí padà títí rẹ̀ bá yí padà kọ̀tọ́ ká fi wá ti mà tó tabata dhalika bil ijma' ẹnu wọn ló kò lórí eléyìí gẹ́gẹ́ bí alimami ibn al-Mundhir rahimahullah ta'ala ti ṣe sọ ibn al-Mundhir rahimahullah olùmọ̀gbà nípa fiqh àti sísàlàyé ìyapọ̀ ẹnu tí ń bẹ láàrin àwọn fuqaha òun là ẹni tó kọ́kọ́ kọ síra fún wa nípa ìyapọ̀ ẹnu ń bẹ láàrin àwọn olùkọ́ nípa sẹ̀ríà nípa gbogbo mọ́sálà kọ̀ọ̀kan pé lágbájá sọ báyìí tàbẹ̀dó takò dóòlà takò làkàtẹ́gbè ọ̀takò òòlà kọ́kọ́ ẹ̀ tọ́kọ́ kọtíra fún abẹ́ ọkọ̀ tíra tó ń pè ní al-Ishraf. Ibn al-Mundhiri rahimahullah sí olùmọ̀mùjẹ́lì tó dájú òní àbí ń tẹ̀lé qawaid al-Imam Shafi'i khilaf. Ibn al-Mundhir rahimahullah àwọn náà kọ́kọ́ kọ tírà kan fún wa tí wọ́n pè ní al-ijma' ń tẹnu àwọn olùmọ́kùnlé lórí ń sì ń bẹ títí dòní ojú báyìí lọ. wọ́n mọ̀ sọ fún yín bẹ́ẹ̀ pé ẹnu wọn kò ní ìsìn lápèjú ẹ̀ ń bì wọ́n ní Ibn al-Mundhir sọnù tírà àwọn pé ajma'a al-ulama ala anna al wọ́n sì sọnù pé ẹnu àwọn olùmọ́kù wípé omi díẹ̀ wal àbómi tọ́pọ̀ idha waqa'at fihi najasatun tí ẹ̀gbin kan bá fi lè bọ́ sínú ẹ̀ faghayyarat lahu ta'ama tí ẹ̀gbin yẹn wá yí títọ́wò rẹ̀ tó yí padà aw lawnan àbó yí kọ́lọ̀ rẹ̀ padà aw rihan àbó yí òórùn rẹ̀ padà fahuwa najisun ó ti dẹ̀gbin. Ibn al-Mundhir sọ fún wa àwọ̀ wa sọ yìí pé wa huwa sọ yìí pé wa huwa igbe ntẹnu kò lè lórí ni bolótìrì torí ọ̀rọ̀ Ibn Munziri à nídìí ká tẹsẹ sọ gbogbo ẹ sábàtà dáàlì kabilẹ jùmọ tọba fẹ padà sínú tírà àlejùmọ Ibn Munziri eléyìí tó túmọ̀ sí pé kò tó wọn kàn máa bọ sọ̀rọ̀ kọ́ máa ha sórí àbí kọ́ máa kọ́ sílẹ̀ kí wọn náà máa lọ wo tírà fún ara rẹ torí kíni qala walam tu'min qala bala walakin liyatma'inna qalbi bàtà tó sọ fún ọlọ́run bá wa pé rọ́bì àríní kayfa tuhyil mawta wọ́n náà fi hàn mí báwọn ló ṣe jókòó ǹde qala awalam tu'min ọlọ́run ní sọ́wọ́ gbàgbọ́ pé ń jí wọn ǹde ni qala bala ó ní mo gbàgbọ́ wàláàkìn ṣùgbọ́n liyatma'inna qalbi mo ń fẹ́ kọ́kàn mi ó balẹ̀ ìwọ náà liyatma'inna qalbu gbogbo àwọn tíra tá sọ ọmọ wa ọlọ́wà ìjùmọ̀ Ibn al-Mundhir wàá jókòó sí wàá máa sí wò ah alhamdulilayi islam mú ẹ̀dá pọ̀ ọ̀rọ̀ sì pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa pé ẹ ṣé ìjùmọ̀ àlébùnú mọ́tìrì náà sáǹfààní wà ń bẹ̀ lọ títí àbí òsì ń bẹ̀ ṣé ìjùmọ̀ rẹ̀ ìjùmọ̀ òní ìwọ náà ọmọ ń bẹ̀ nígbà bá ti torí pé ńgbà mìíràn sọ pé ajma al-ulama ala kaza wa lam yukhalifu fi dhalika illa az-zawri ẹnìkan ò ṣe ya pẹ́ nu àfi lágbájá zawri àkóòlù tó ajẹ́ ìjùmọ̀ tó yé nítorí pé al-ijma'u yanfi al-khilaf so ìdínú táwọn kan tó fi tírìtì tíra yẹn. so al ibn al-munzir rahimahullah wọn fi hàn wá pé al-ijma' thabata fi dhalik ikú ẹnu àwọn olùmọ́kò lórí ìdájọ́ yìí. tọ́ ǹjẹ́ tí àdéhùn yìí tó bá ṣe pé òun ọ̀tọ́ka sí tó bá ṣe pé àdéhùn yìí kò tọ́ka sí wípé omi tí a wọ̀ rẹ̀ òórùn rẹ̀ títọ́wò rẹ̀ yí padà kò tọ́ láti fi sè mára àlàyé rẹ̀ ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n kò ṣàǹfààní nítorí pé kò fẹsẹ̀ rìn lẹ̀ torí pé kò fẹsẹ̀ rìn lẹ̀ ẹ̀hẹ́n ẹnìkan á gbé wal fuqaha'u yastadilluna bil ahadith ad-da'ifa igun àwọn fuqaha àwọn àdéhùn tó lẹ náà wọ́n fi sẹ̀rí kálá wọ́n fi sẹ̀rí ọwọ́ wọ́n ti àlàyé àlàyé ń pín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé dáàdi ti bá jẹ́ bọ̀ọ̀yì wàá sàlàyé tó wà ń bẹ̀ ìdí dàbí ní ti sẹ́yìn. báwo ló ti ṣe wá ṣẹlẹ̀ ipe ń tọ́ wá nínú rẹ̀ náà tó fi ń ṣiṣẹ́ á sọ pé a fi ṣiṣẹ́ kìí ṣe nítorí àdéhìí yẹn wọ́n á fi ṣiṣẹ́ nítorí pé ẹnu àwọn olùmọ̀ ó kò lé lórí ejima ẹnu wọn kò lé lórí a sì mọ̀ pé ń tẹ́nu àwọn olùmọ̀ kò lé lórí ẹ̀rí ni nínú òfin ṣẹ̀ríà àwọn olùmọ̀ ó èsì olùmọ ike báyà ẹyìn ń kọ́ mọ̀ ẹ ọ̀nà gbèdè lárúbáwá tátàtà àbí sọ àwọn olùmọ sọ àwọn ẹni tó gbìyànjú mọ òfin ọ nípa tọ́lọ̀wọ̀n sọ̀dájọ́ ẹ̀ tọ́lọ̀wọ̀n sọ̀dájọ́ rẹ̀ plainly tí wọ́n lè ṣèwádìí náà Al-Qur'an àti Sunnah láti mú dájọ́ rẹ̀ wá àwọn ni أمة محمد صلى الله عليه وسلم في عصر من العصور على حكم شرعي kíkó ẹnu àwọn onígbìyànjú nínú ìjọ ànábì sallallahu alaihi wasallam lórí ìdájọ́ kankan nígbà kan nínú gbogbo ìgbà but ọgbọ́dọ̀ jẹ́ lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam ọgbọ́dọ̀ sí ìjùmọ̀ àláyé ànábì tání tání ó tún á sọ̀rọ̀ tó mú òfin kan wá ẹgbẹ̀nu yín kó ẹ̀yin wò láyé ànábì sallallahu alaihi wasallam ẹ máa retí kọ́ lọ́wọ́ sọ àbí ká nàbí ọ̀sọ̀ ni ṣùgbọ́n lẹ́yìn kó ànábì sọlá àṣẹlá nǹkan kan tó yọjú tá à ń pè ní kíni alẹ́ ìjùmọ̀ nítẹ̀nu àwọn olùgbàgbọ́ olùmọ̀ so tó máa ń sọ pé ìjùmọ̀ gbogbo onígbìyànjú nínú àwọn olùmọ̀ Islam bíkíbi tó bá wà láàyè ẹnu wọn kò lè lórí yẹtù pé àwọn aráàlú kan yàtọ̀ sí aráàlú kan aráàlú kan báwo gbogbo bíkíbi tó bá wà láàyè lẹnu wọn ti kò lè lórí torí ẹ olùmọ̀ kan kò bá wọn mọ̀ kò mọ̀ pé wọ́n jókòó sọ̀rọ̀ yẹn òun bẹ ní Cambodia tẹlifóònù òde Cambodia bí léèrè bàbá àmà wọn wà lóko kan Cambodia sọ wá padà gbọ́ wípé ẹnu yìí kò lórí nǹkan kan ọwọ́ àtàkù kì í ṣe ìjùmọ̀ tàbí òye yìí wa gbọdọ̀ sátàkù nítorí pé tọ́wọ́ bá gbọ́ tọ́wọ́ bá dákẹ́ gánà ìjùmọ̀ àǹfì haqqika lè ẹnna sukuta fi ma'rad al-bayan bayan nítorí tí mo dákẹ́ bí tó ti yẹ sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ nù. Ah, àwọn kan ní kì í sọ̀rọ̀ o torí bóyá ń ro ni o torí pé láyé ń sọ̀bù ilà sákìtì ń kọ̀wé ẹni tó dákẹ́ àìkọ́ sọ̀rọ̀ sóyè <laughs> so wọ́n ní ẹni tó dákẹ́ àìkọ́ sọ̀rọ̀ ara ah, ìgbà tó ti jẹ́ mùsítẹ́hìd mùsítẹ́hìd lóye ó nímà ọmọ àkùránì ọmọ súnà ẹnì kò sì lè dẹ́rù bà ta ní èmi ò fara mọ́ ẹnu rẹ̀ mú. وإذا أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه tòmísàkù tó lọ ń gbà lọ́wọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀mú tó lọ ń gbà lọ́wọ́ rẹ̀ pé ìtìrà tá a fún yẹn ẹ ṣàlàyé rẹ̀ ní pípa mọ́ ńkọ́ ta lẹni tó dè dánu mọ́ lẹ́nu tí òfin lè sọ̀rọ̀ eléyìí ó fi hàn yín pé ìjùmọ̀ àlè wáyé ó lè ṣẹlẹ̀ gan láyé sí torí rẹ̀ náà sọ pé tẹ́nìkan bá wí táwọn yòókù ọ̀dà ń pátá fa huwa ijma'un suquti ìjùmọ̀ ni látàrí pé ẹ dákẹ́ o ti mú yín nù yín náà fi ṣiṣẹ́. sí nínú ṣọ́ọ̀tù rẹ̀ wá ní ẹ̀ǹkọ́rọ́bù làásù ikú àwọn ẹni tẹnu wọn kò yín kí gbogbo wọn kú láì jẹ́ pé nìkan takò ọ̀rọ̀ yùn wọ́n gbọ́dọ̀ kú lórí tí wọ́n sọ kí wá sí pé lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́nìkan bá ní ah, ń ta tiẹ̀ ń gbà àwọn ti takò báyìí ìyàpọ̀ <laughs> ala kulli hal eléyìí ni wọ́n ń pè ní al-ijma' apákan nínú àwọn olùmọ̀ wọn ní kò lè sí wọn ibn hazm rahimahullah wọn ní tírà kan pè ní maratib al níbi náà ti sàlàyé ijma'at as-sahaba wọn ní lẹ́yìn àwọn sàbí kò lè sí ijma' wọn tó àwọn ayé tí wà lè so irú eléyìí náà ní nínú tíra yẹn àwọn náà sọ pé kai àti ridge máa ní ìsìnkú ní rọrùn ìlú ilé ayé ti fẹ̀ jù àwọn olùmọ̀ọ́sí pọ̀ ẹlòmíín bẹ́ńbì tó jẹ́ páràlú rẹ̀ gan ọ̀ma ṣòro lẹ́tọ́ afẹ́sẹ̀ àwọn ìtàn sọ pé ṣéṣe wọn ni àwọn ti rọrùn ní ìsìn we have internet and ní television and ní phone and ní ṣebí tí ẹ bá mọ nọ́mbà rẹ̀ sá ṣe bá mọ email address rẹ̀ ìlú wo ní gbé ẹ̀ mọ́ ṣòro lẹ́tọ́ afẹ́ mọ́ so eléyìí ẹjẹ bó ti ṣe jẹ so ṣùgbọ́n dáhà gbàgbọ́ ni kò lè ṣe é ṣe. tọ́ àìjẹ́ kí ẹ̀rí yẹn arimu nínú hadith kò lè sọ tó kó sínú di àwàdànù nítorí pé ẹ̀rí mi inú ṣẹ̀rí àtúnfẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ torí ẹ̀ ìlàsẹ̀ ń sọ wípé ìjùmọ̀ yẹn hujja. تقول ما بعد ومن يشقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا اللي الامام الشافعي انه ترى الرساله في اصول الفقه وانه الذي اجمع ويتبع غير سبيل المؤمنين مو بقول تبعت فوجونا mi nílẹ̀ tí ẹnu amúmi ní kò lórí nǹkan kan ìwọ ọgbà ọgbà ọgbà náà bomi ni wọ́n lè yí má tẹ̀ wá la ntọ́ ọ̀fọ́ ara rẹ̀ sàlẹ́sà náà là á dàbò. sẹ́lẹ̀ náà pè ní ṣùgbọ́n kì í wá rí i pé àwọn á péjọ á ní ẹnu yín kò pé mọ́lúdì yóò ọbẹ̀ yìí ní sùn ṣàbáàn kẹwọn yẹn náà fi lànà ẹ̀ fáwọn ẹnu àwọn kò lórí ẹ̀ náà sọ pé ìjùmọ̀ ọ̀kún xìlà ìjùmọ̀ ọ̀tẹ̀ wíyùn ìyàpọ̀ ẹnu ni ẹ̀ ń sọ fún wa pé ẹnu yóò kò ìtumọ̀ rẹ̀ nù. bákan náà ẹnìkan ọ̀gbọ́dọ̀ pé. ẹnu àwọn kò ní ìsìn láti sọ pé irun àwọn ti kùsù méjì because kọ̀ọ̀rọ̀ ọ̀run láyé sìn ẹ̀yin ta ni. nítorí pé ìjùmọ̀ máa ń wa nípa nǹkan tó jẹ́ a rí ìdájọ́ rẹ̀ gbogbo tí wọ́n ti ṣe ìjùmọ̀ ò lé lórí tí ò wà plainly wọ́n gbọ́dọ̀ náà àti Sunna kì ṣe dandan káwọ́ ọmọ bọ̀tà àwọn olùmọ̀ yẹn gbọ́dọ̀ mọ̀ wọ́n si sọ gbàǹgbàjò tó torí láti sọ pé àìkò fẹsẹ̀ rin lẹ bómi báwọ̀ rẹ̀ bá yí padà rẹ̀ bá yí padà rẹ̀ bá yí padà àìfẹsẹ̀ rin lẹ rẹ̀ gba ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alaihi nínú àdìsí tàwí kò túmọ̀ sí rẹ̀ ṣùgbọ́n àdìsí tó kóró nǹkan yìí sínú ọ̀nà tọ́wá tí kò tẹ àwọn èèyàn lọ́wọ́ gbọ́nà tọ́wá sàhí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ rahmatan min allahi bi ummati muhammad sallallahu alayhi wa sallam ó tún sí ọ̀nà míì tá a tún fi lè múrò òfin bẹ́ẹ̀ fẹ́ òun náà là ń pè ní kíni al-ijma'. torí ẹ̀ láti sọ pé adamu dalilin mu'ayyanin la yastalzimu adama madlulin mu'ayyan àìsẹ́ẹ̀rí yẹn nínú àdéhùn kò túmọ̀ sí pé nǹkan yẹn náà ò lè fẹsẹ̀ rìn lẹ̀ tó gbà tún lè rí ọ̀nà ẹ̀rí mi ìtọ́yàtọ̀ sí ẹ jẹ́ ká tún padà sínú àdìsí yẹn ẹ rí i pé wọ́n ní wọ́n ní ànábì sọ wípé sallallahu alaihi wasallam innal ma'a la yunajjisuhu shay' dájúdájú omi nǹkan kan ò lè sọ́dẹ̀gbìn illa ma ghalaba ala rihi àyàfi tó bá borí òórùn rẹ̀ wa ta'mi àti títọ́wò rẹ̀ wa lawni àti kọ́lọ̀ rẹ̀. tí àdìsí yìí ń tọ́ka fún wa nù pé gbogbo tó bá fi lè yí títọ́ omi padà tó bá yí òórùn omi padà tó bá yí kọ́lù omi padà ó dẹ̀gbin nù. bìmọ̀nà omi títì àti títí mílíkì dà sí ó dẹ̀gbin omi tá a fi Lipton tea sí ó dẹ̀gbin omi tí kerosene dà sí ó dẹ̀gbin gẹ́gẹ́ bí omi títọ́ dà sí ó dẹ̀gbin. síbẹ̀ làdé yìí ń sọ nítorí káàdì ti wáyé pé omi nǹkan kan ò lè sọ́dẹ̀ gbìn àyàfi tó bá borí rúnrún àti títọ́wò àti kọ́lọ̀ rẹ̀ sótúmọ̀ sí pé gbogbo tó bá ti lè borí òórùn rẹ̀ títọ́wò rẹ̀ àti rẹ̀ yóò sọ́dẹ̀ gbìn nù. naam ẹ̀rọ ń pa rẹ̀ rárá bọ́ọ̀lù anábìsí wa ń sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam táde tiẹ̀ bá fẹ́ rin lẹ́nu o àbí òye wa based on the authenticity of the hadith tó bá ipá nàbì sọ bóòlù sí wá wá bá ń pé ó mí o kò lè dẹ́gbin nǹkan kan ò lè lọ́bẹ̀ gbin àyàfi tó bá borí òórùn títọ́ wò àti kọ́lọ̀ rẹ̀ Allahu a'lam nítorí fàánì pé tẹ bá tún padà sínú àdìsẹ́lẹ̀ kejì wọ́n ní alimau tahurun illa ma taghayyara rihuhu aw ta'muhu aw lawnuhu bi najasatin yahduthu fi. ntòfà tó fi wá báyìí pé ọ̀rọ̀ omi tó jẹ́ tọ̀húrù wàbàkọ́ òhù ala tahuriyatihi lànà bí sọ̀mbì. wọn ò sọ̀rọ̀ nípa omi tó jẹ́ tọ́hìr wàbàkọ́ òhu àlẹ́ kọ̀hárọ́tì. èyí tí wọ́n mẹ́nu gbà ń bì ní tọ̀húr omi tó mọ́ tó lè fọ nǹkan míì mà. kíni ó yọ ní tọ̀húríyà tí ó fi dàtò dìjẹ́ tọ̀húríyà dáàmà sí àlùmáà lànàbì ń tọ́ka sí ń bì wọn ò tọ́ka sí kàtígórì tó wà láàrin níta àwọn tọ́ka sí ni pé automatically inú kó ṣeé ìmára àbí kó sì dípa disqualify rẹ̀ pátápátá so ajẹ́ pé gbogbo omi ó ṣeé ṣe ìmára gbogbo omi ó ṣeé ṣe ìmára àyàfi ètò bá yí àwọ̀ rẹ̀ òórùn rẹ̀ títọ́wò rẹ̀ padà wọ́n ń sọ̀rọ̀ pé kí nǹkan kan ò lè sọ́dẹ̀ gbìn sẹ́mi kí nǹkan kan ò lè sọ́dẹ̀ gbìn wọ́n ń sọ tọ̀ ìgbà tó ti kí nǹkan kan ò lè sọ́dẹ̀ gbìn ni wọ́n ń sọ ọ̀hùríyẹ́tùn náà ni wọ́n ń sọ eléyìí tó túmọ̀ sí pé ntọ́ wá yí àwọ̀ rẹ̀ padà tó yí òórùn rẹ̀ padà tó yí títọ́ òórùn rẹ̀ padà la yakunu illa najisan nítorí wọn pé innal ma'a tahurun la yunajjisuhu shay' فمن ذا الذي ينجسه فيؤثر في ريحه وفي طعمه وفي لونه إلا النجس إلا النجاسة òsìntì ọ̀la palára rẹ̀ tó fi wá jẹ́ ẹ̀gbin àbíkọ́ jẹ́ ẹ̀gbin. sèǹtà náà fi fẹ́ sọnù ìwà sí pé tí wọn náà bá ti da mílíkì sómi ọdẹ ẹ̀gbin tó bá ti dọ̀sẹ̀ sómi ọdẹ ẹ̀gbin tó bá ti da wọn ti pè sódà sómi ọdẹ ẹ̀gbin. eléyìí wọn á pè ní kíni ọ̀hìn kìí sì nànà bí fẹ́ mẹ́nu bá ń bì nítorí fẹ́ mẹ́nu bá ní pé báwo lomi ṣe máa ń fi ipò pọ́ mọ́ ó lè fọ nǹkan mí ìmọ̀ sílẹ̀ tí ó ti dẹ̀ mí inú wọn fẹ́ mẹ́nu bá ń bẹ̀ tí bá tún wà wò táyé tí bá fẹsẹ̀ rìn lẹ̀ kí ló dé tán fi dákọ̀ nǹkan mẹ́ta péré tọ́ni àfi tó bá yí òórùn rẹ̀ padà àbí títọ́wò rẹ̀ àbí kọ́lọ̀ rẹ̀ kí ló dé tán fi dákọ̀ nǹkan mẹ́ta péré tí wọ́n sọ di mẹ́rin márùn mẹ́fà ẹ̀rọ owó sí nǹkan mi tó ń bẹ ẹ̀rọ owó ẹ̀rọ owó láàdínlá ẹ̀rọ owó. kí ni abẹ́ mi manipular structure kan ti. àní kí ló dé tó fi jẹ́ mẹ́ta tó fi jẹ́ mẹ́rin ẹ̀yin ẹ̀rọ inú ẹlẹ́kẹ̀rin ẹmu wa tọba wọ ẹmu wa hmm? temperature kí ni abẹ́ fi temperature sí ọba àfomi gbóná sálù alá ọba àfi tútù sálù alá ìwọ lọ́ọ̀mà. náà tẹ́lẹ̀ kan sọ pé omi tútù ni kò mú mọ́mú gbígbóná wọ lọ́ọ̀mà. ẹ rò

sọ̀tọ́rí pé ẹ̀yin náà ti màánù gbèsè ayé ọmọ nìyàn tá a bá rómi sá wọ́n gbómi fún ọ pé kò mu mú mu lásán wọ́n á ní kí tó bá ti gbé tó ń gbé lọ sẹ́bàá mú rẹ̀ tó bá ti gbóòórùn kankan bí bí ẹja bí kíní kan ẹ gbé padà omi yẹn mà á ah, kò burú irun <laughs> wọ́n gbé fún ọ ọba rí pé kọ́lọ̀ rẹ̀ à ah, mi ò mú eléyìí mú mu gan o lọ́gbìn fún ọ bó ṣe fi sẹ́nu báyìí lọ́ba à ah, káwọn lẹ́fẹ́ kí mú un subhanallah so kí á ló tún kù kí ló tún kù ètò tí kí máa la palarò kó sí tontori ẹ̀ káde ti bá fẹsẹ̀ rinlẹ̀ yóò fi hàn yín pé subhanallah bákan náà nínú àǹfààní táàrí nínú àdéhìí tó bá fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní wípé ó máa ń wá. nínú àdéhìí kan àlàyé tí ò wá nínú àdéhìí kan tó fi àdéhìí kan tàbí kún àdéhìí míì ìmọ̀ òde púpọ̀ yàtọ̀ sí tí a bá ní ẹyọ kan tá a ti rí ó ti tó wa ìmọ̀ owó kúrò a sì ti mọ̀ ìmọ̀ kúkú ẹni tó ti pọ́ tẹpẹlẹ kan nínú Al-Qur'an iná ní ń kà lọ́mọ tẹ̀síìrì rẹ̀ sọ̀rọ̀ súra mi fún báyà yìí tún wá nu súra nínú òwe tó wá nu bákàrà ti tó wa à bó ti tó wa tó bá kó tó yín ni ọlọ́run bọ̀ bá sọ bákàrà lásán kalẹ̀ ṣùgbọ́n ìmọ̀ kọ́ra nǹkan mi wà tọ́lọ̀ ń ta kókó ń bì tó sàlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ń pa rẹ̀ lọ. sẹ́wọ̀n kọ́ra nǹkan bẹ tó ti kí kò yé ń bí ṣùgbọ́n àlàyé tí ó jẹ́ òye ń bẹ lò. sọ̀rọ̀sọ̀rọ̀ ìdẹ́lẹ̀ ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ pé kò gbọ́dọ̀ jẹ́ pé amánàbí bá ọ̀bẹ̀ kìtàbí wà káfárá bilbaad al-akhar kò gbọ́dọ̀ jẹ́ kó ọgbà pàkan gbọ́ ọwọ́ ata ìgbàgbọ́ sapá kan. torí ẹ̀ islam ti wá lọ síbi kájẹ́ni tí ó ní ìmàtọ́ wáì ìmà kìí sí wáì láì jẹ́ pé èèyàn fàṣìkò rẹ̀ lẹ̀ láti ṣèwádìí. lódodo ayé pé wádìí ó lè ṣe é ṣe àfihàn àti lóúnjẹ tí ó jẹ. sọ ṣùgbọ́n sóúnjẹ náà wà ní gbogbo nǹkan ni èyí sóúnjẹ ẹni tí ó bá lóúnjẹ tí ó jẹ lálẹ́ ìsọ̀là kọ́nà òkè sẹ́wọ̀n pé ọlọ́run wà lọ́rọ̀ àbí ọ̀rọ̀ wà lọ́rọ̀ ṣùgbọ́n ọ̀kọ́lé ìlú ìbáàdì ẹ̀ṣọ́ ìyẹn díẹ̀ nínú àwọn ọlọ́run ni máa dúpẹ́ àti ní táwọn jẹ ọ̀pọ̀lọpọ̀ wà wà láàyè sẹ́yìn pé láti tìgbà tilẹ̀ ti máa lónìí kò tí ì fi nǹkan kan sẹ́nu kò òun sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé nínú orí tọ́lọ̀ ń ṣe fún ẹja máa fi díẹ̀ díẹ̀ lẹ́ka máa research ń pẹ̀sìn wa yóò sì dáa púpọ̀ tẹ́ bá lè research pẹ̀lú èdè tó jẹ́ original language di sọ́ọ̀sì yẹn because translation oríṣiríṣi àṣìṣe máa wọbẹ̀ oríṣiríṣi tí wọ́n sọ wọ́n lè sọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kọ̀ nǹkan gbà lórí jófẹ́nu fi àwọn ideology rẹ̀ yẹn táwọn èèyàn so and ìwọ ọ̀ma kí ni sọ nínú sọ́ọ̀tì yẹn gangan ọkàn máa sọ nítẹ́nìkan kọ ni wọ́n máa fi jiyàn lọ́mọ tán rẹ̀ jẹ ẹ̀sìn so eléyìí túmọ̀ sí pé sábà fásitì sílẹ̀ láti kọ́ ìmọ̀ á rí i pé ntí wọn ṣàlàyé sábì wọn ṣàlàyé rẹ̀ ńbẹ àdìsí tẹ́nìkan gbà dájú wá ẹnìkan so knowledge tí yẹn bá ń ìmọ̀ nípa ẹ̀sìn Islam tí tó bá rìn bí àwọn kútùbù síta yẹn èèyàn forí kalẹ̀ dúpẹ́ fọlọ́ pé hàn ọlọ́run ọba sórí ńlá fún anú ẹ̀sìn sàn tí èèyàn ti kọ́ fẹ́k tí èèyàn kọ́ fẹ́k tí èèyàn kọ́ fẹ́k torí rẹ̀ ti kún fún fẹ́k tí o sì rí kíra àdéhìí kankan lọ títí ẹ̀rọ àwọn ọ̀nà Nawawiyya bẹ́ẹ̀ orí pọ́ mẹ́wò àmọ́ nìkan ńlọ rírí àwa lọ sí láìbírì kan àwa rí Sunan Abi Dawud. سنن ابن ماجه سنن النسائي الترمذي صحيح بخاري صحيح مسلم هو عبي هو انسي وعن كتاب الايمان كتاب الطهاره والله نور لسه أداته اه بكم كيلا نبي صلى الله عليه وسلم لا اله الا الله eléyìí túmọ̀ sí pé àfi ká gbìyànjú àfi ká آه àti ìgbà kankan níyànjú ẹ̀rí pé gbogbo ìyànjú wa kò sí pé ẹ lọ kírun iná là ń fà láti jọ yìí láti tí gbàdá ti wà láyé síbẹ̀ lọ kírun náà là ń fà àbí bẹ́ẹ̀ kọ́ ni ìrúnkún mọ́ nǹkan kékeré kan ni nínú àìníye nǹkan tẹ́sí Islam kó sínú ìnọ́mbà nǹkan ẹyọ kan ni nínú tí ò ní nọ́mbà tọ́pọ̀ tẹ́sí Islam ń wà eléyìí túmọ̀ sí pé irun kan tí àwọn akílẹ̀ márùn lójúmọ́ ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí táìmọ̀ kan parẹ̀ jù èyí táwa mójútó ńkọ́ ẹ̀ràn pé léyìn tí nǹkan kan bá tún ju òdo percent lọ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà subhanallah tẹ́lẹ̀ ìtumọ̀ sí kẹ́ẹ́ ká fún ẹ̀sìn wa lákòókò nísìnyí à ń fún nǹkan míì lákòókò tó pọ̀ nínú ìgbésí ayé wa kò burú. lókè ìgbà tí ó bá ti ká iwọ́ dá tí ó sì ní takò kọ́run ó tóró ṣùgbọ́n at the same time ó yẹ ká lákòókò fẹ́ wa náà tí ìwọ́n ti ń gbọ́rọ̀ lọ kó sì máa wọlé rè kó máa kà kó máa kà fún kó máa kà fún òye ẹni parọ́ fún un múra ó lè má mà torí pé lómi àníyàn tó da wọn kàn fi ń sọ̀rọ̀ ọlọ́run kọ̀ ọ́ kí ẹsẹ̀ pọ́ mà bí àwọn tó kàn máa ń ṣe wàásù lásán tí wọ́n máa sọ àlọ́ tí wọ́n máa pa àlọ́ yà á ọ̀la subhanallah ànábì lọ́jọ́ kan ẹnìkan wọ́n ń jẹ́ ká ah, ọkà báwò ọkà láyé ànábì sẹ́mi pé àníyàn tó da kò hàn ní mọ̀ pé wọ́n tó ń pa gan funfun òní wọ́n ń jẹ́ ká ọkà báwò láyé ànábì. sọ̀rọ̀ pé màtí wọn náà máa fẹ́ mọ́ ẹjọ́ ṣé àbùlà ni wọ́n sí ni. eléyìí ń fi hàn wá pé àníyàn dá kìí ṣe mà. tí wọ́n sẹ́ǹdì kan lọ́nà àyà fi ń bá sọ̀rọ̀ ọ̀nà tó torí ọmọ but continue nínú research. eléyìí ń bẹ náà a rí mú oníkọ́nà sábẹ́ ànábì Muhammad sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ wọ́n pọ̀ jọjọ o wọ́n pọ̀ jọjọ kọ́nà jẹ́ pé njọ́tọ̀ bá gbó pé tó gbọ́ rí lọ́wọ́ àgbé ha ah, eh, is he among the companions of the Prophet sallallahu alayhi wa sallam pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wà á yíra ṣaka kàfi ìṣókà fi islamic lọ́dọ̀ máa ń ṣe méjì pé ha ah, títà àbí wa ni àbí ṣé mùsùlùmí ni wọ́n tó yé torí ẹ̀ ló ti jẹ́ pé àtúnbùkátà láti tún máa kà nípa biography àwọn sábẹ́ yẹn tíra pọ̀ rẹpẹtẹ nípa àwọn tàbí kọ̀ọ̀kan ó sì ó sì bí dictionary ni wípé tán ó ti ẹ̀fẹ́ nípa alágbájá wọ́n sì kó ìtàn rẹ̀ láti ìgbà tí ó ti di mùsùlùmí nígbà ó di mùsùlùmí kí ni ìṣẹ̀lẹ̀ tó pàtàkì tó ṣẹlẹ̀ ń gbèsè ayé ẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀fọ́ ìmọ̀ náà lélẹ́ àbí èsì mà ìmọ̀ nù fatashabbahu in lam takunu mithlahum báwo lẹ́sìn wà wọ́pọ̀ sí wọn tó àwọn àmọ̀ ń pè yàn bóòlù ti fẹ́ wà òkọ́ tèrè ó lè wà òkọ́ tèrè tó torí délé nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí mú bẹ̀ òun náà ni pé hadith bàáyì jíjẹ́ tó jẹ́ bàáyì kò túmọ̀ sí wípé àbùkátà káyẹ̀wò pété máa ti pe hadith kan bàáyì bá àbùkátà káyẹ̀wò rárá o àbùkátà káyẹ̀wò torí káwọn obìnrin máa gbọ́ ọ̀rọ̀ ṣe jẹ́ bàáyì ó sì ṣe ti pẹ́ jẹ́ pápá kan nínú sádìsì tó jẹ́ pọ̀ àìfù yẹn mú wá ọ wà pọ̀ àìfù yẹn bí àdìsì yìí. hadithu abu sa'id al-khudri radiyallahu anhu tàló wà nù sunan abi dawud táyé kó fẹsẹ̀ rinlẹ̀ tó sì àti tẹ́lẹ̀ kejì nù tíra yìí sẹ́mi pé tó wà ń bẹ̀ nípa nàbẹ̀ muhammed sallallahu alayhi wa ẹ wo àdìsí yìí náà wo ẹ rí pa nàbẹ̀ sallallahu nínú àdìsí alákọ̀ọ́kọ́ ó ní innal inú àdìsí ẹlẹ́ẹ̀kejì pọ̀hóró tọ́ wọ́n sọ níbi bíbá igi láyò náà jísù òṣèyí inú àdìsí alákọ̀ọ́kọ́ á sọ pé wà aslu hadha alhadithi sahihun sẹ́yẹ wa ìpìlẹ̀ rẹ̀ ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n lẹ́kùn rẹ̀ ẹni ọwọ́ àgbáyé ìpìlẹ̀ rẹ̀ wà fàáyé àlékún tó gorí rẹ̀ ní báyìí wàlẹ́ ìsẹ̀yẹ̀ fi fi tasxiix ziyadati sixatul asl kò tó láti fi sọ pé àlékún yẹn náà fẹsẹ̀ rin lẹ̀ nítorí pé pìlẹ̀ fẹsẹ̀ rin lẹ̀ àà o ìpìlẹ̀ fẹsẹ̀ rin lẹ̀ kìí ṣe náà àdìsí náà àdìsí mi láti mà tó yé wa ṣùgbọ́n àdìsí yìí from a to z di tiẹ̀ ọ̀nà tó gbà wá kò fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n àmọ́ pé pìlẹ̀ fẹsẹ̀ rin lẹ̀ nígbà tá a wo àdìsí mi. tọ́ àpèjúwe irun rẹ̀ náà tún wà anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-janna dájúdájú ọlọ́run bá ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan gbogbo ẹni tó bá sọtọ́ ha tó mọ̀ tó máa rẹ̀ tí ń fi ṣiṣẹ́ yọ wà al tó hadith yẹn títí débi sahih. àmọ́ Allah ar-Rahman alukodos àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí parí báyìí plus yun báyìí torí mọ́tòlá jù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbàdé tiwa ló kìbọ̀ so aslu wà fàáhì ziyada ńkọ́ kọ́ wà fàáhì tẹ̀lé yìí fi hàn wá pé àwọn olùmọ̀ nípa àdé iṣẹ́ ńlá ni wọ́n ti fún wa kọ́ lọ́wọ́ bá wa kẹ́ wọn. tọ́ inú àwọn àǹfààní tá a tún rí nínú àdéhùn yìí òun náà ní ibi tẹ́yìn bá ń ṣe wádìí nípa ṣẹ̀ríà irú àdéhùn wa bọ́ síwájú ní wọ́n ti sọ pé báyìí ìwọ wa ni sọ pé wọ aslul hadithi sahih kòtó torí ká ti ṣe báyìí fún náà aslu rẹ̀ sahih kìí ṣe léyìí àdéhùn Abu Sa'id lélẹ́yìn ṣe léyìí kọ́ báyìí fún mi from A to Z. tọrọ náà tó gbà wá ṣùgbọ́n ìdajì ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ tó wà sọ̀hìn yẹn ta ló mu wa àdéhìí Abu Sa'id Al-Khudri radiyallahu nínú àǹfààní a ń bẹ nípa àwọn sàbí kòkòrò láti kọ mọ̀ ẹnì pé ọ̀rọ̀ táwọn ẹbí bá wa sọ yà fún à ti kọ́ tó ha kò nídìí yàtọ̀ sí báwa ti máa ń ṣe táwọn tanra wa jẹ ẹ wà ní lẹ́kṣọ̀ hall ẹnìkan kọ tí olùkọ́ sọ ẹ̀yìn yòókù wa máa ṣeré ẹ̀ka see the handout ah handout kí ni tí handout tí ọba jáde ń kọ́ àbí tó bá kọ́ tí òfin yín kọ́ gbọ́dọ̀ ti sọ fún àwọn bàbá màmá yín bẹ́ẹ̀ bá délé pé ẹ ọmọ kan tí lè ń kọ́ handout ni ìjọ ìdánwò àwọn kó fotostáàtì fún ọkọ̀ ah ah tí wọ́n là ń náwó lé lórí ah, àdánù ọlọ́mọ ti tu aládàánù àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ojú kòkòrò láti mà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ó bá ní màláyé yóò lójú kòkòrò láti mà wọn ò ní wà kọ́ dìpẹ́ǹdì lórí àwọn kan àkọ́yẹ́ kọ́ lọ skul gbogbo ẹni tí a bá ti rí ń dìpẹ́ǹdì lórí ẹnìkan àkọ́yẹ́ kọ́ lọ skul torí rẹ lé ọkàn fẹ́ gba páálí lásán ni kò fẹ́ wúlò ẹni tí ó bá wúlò láyé wọ́n máa gbìyànjú wọn máa gbìyànjú fúnra wọn nítorí pé ìyànjú tiẹ ìyàn sọdé yàn kìí ṣe ìyànjú tẹlómìn àmọ́ tá a máa ń dájọ́ tá ń dájọ́ tá ń dájọ́ kíkẹ́ tó bá dijọ́ ọ̀dọ́ wa padà gbá fún ọba fún yàn kọ́ àbí tá máa fún yàn tán fún yàn dájì àìmọ rẹ ló ti ṣẹlẹ̀ àbá àbá mi wà olùkọ́ mi wà tó yẹ ọmọ kọ́ ilé kọ́ ẹ̀ ẹ̀ tán. nígbà tó bá dijọ́ ìdánwò àwọn nǹkan kan tó sọ tó ṣe pé àwọn díẹ̀ ni wọ́n fi làákà ìsì tí wọ́n ti ẹ̀kọ́ sínú handout ni wọ́n bá béèrè wọ́n kàn fún ní ninety marks ètò wà nínú handout marks ẹ̀wọ̀n kò di láhàúlà nù wà láfọwọ́tẹ́ ìlànà tòǹtòrí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá ti wà nínú kíláàsì pẹ̀lú ọkàn rẹ̀ irun wọn ni máa ń pa irun wọn ni máa ń ní máa tòyàtọ̀ sáà tó pé ẹ̀yìn fún àwọn sábẹ ọdàbí tiwa nù because nítorí mú wa lọ sídìí eléyìí ni pé àbúfẹ́ ayé ti gbàdé tiwa kí wọ́n á ní sábò màmá náà tún gbà wá à kálukú kọ́ tiẹ̀ kálukú sì jíṣẹ́ tiẹ̀ ẹ̀sìn àwọn ọmọ mi sì tí àwọn òbí wọn tún ara wọn kọ́ wọn lọ sí school especially higher institutions tó o pé ojoojúmọ́ mọ́tò lẹ́rìí tó ń gbé káyé bí ṣe ń gbé dúdú ní gbé funfun lóbìn bí ṣe ń gbé pupa àbí ṣe ń gbé gíga ní gbé kúkúrú àwọn àwọn irú ọlọ́run kan wà wọ́n máa kà àwọn eléyìí kú masakin ayuhanna ikú àwọn eléyìí ní jókòó class so ṣùgbọ́n àwọn kan wà àwọn ìjókòó class gbogbo èèyàn gbòòrò náà ti mọ̀ pé àwọn tá a máa ẹni tí wọ́n á ti pò sí ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ subhanallah báwo wà ló ti fẹ́ mà báwo ló ti fẹ́ jẹ̀yàn gíga lópin ìgbà tó bá ṣe é pé ọ̀kan tún gbé ọ lọ sílẹ̀ kọ̀ǹgà kún. yẹ kíkà olùkọ́ kún ẹsẹ̀ ń bẹnu kíkẹ́kọ̀ọ́ kún ń bẹnu pé èèyàn kọ olùkọ́ kún wọ kíláàsì gbogbo ọmọ tẹ bá rí tólùkọ́ ti wọlé kó tó wọlé sábà gbogbo nǹkan lọ sọ láwọn institutions wa tó fi kó gidi olódò ló kún rí àga à ń kàn sọ òyìnbó da nǹkan rú wọn lójú nu science and technology ní ọba o lọ́pọ̀lọpọ̀ ń gbà wọ́n sì ń ha ntì àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ odó lọ́pọ̀lọpọ̀ ń gbé káyé ìhàlẹ́ sì pọ̀ títì ọ̀rọ̀ díẹ̀ yóò ti dòyìnbó lẹ̀ ẹ lọ wo rìsọ́ọ̀tù olódo ó lè má àyàfi tó o bá kà ń tó gbé ọ sílẹ̀ ọ̀kan tí olùkọ́ tó bá ń sọ̀rọ̀ táwọn kan ń pè lọ́rọ̀ dìndìnrín pé ẹ̀gbọ́rọ̀ tí bàbá yẹn sọ ẹni tó nílà ká ẹ máa pè má ni ìwọ́n mójútó tíyàn ọba jẹ́ pé èèyàn bá wà bẹ́ẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ lè yọ èèyàn kẹ́kọ̀ọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ láyé yóò jẹ́ ní tó lójú kòkòrò láti mà bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ yìí rí ńlọ́kàá ló jẹ́ kẹ́nìkan ní sọ pé ìgbà tí lágbájá ti jíṣẹ́ ọ̀rọ̀ yẹn èmi ò ní ìdíkẹ́mi náà sọ wọ́n gbọ́ lẹ́nu àbúté wọ́n tún gbọ́ lẹ́nu tani Abu Umama radiyallahu anhu. bákan náà inú àǹfààní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òní pé agbọ́dọ̀ fojú kéré ìmọ̀ kankan agbọ́dọ̀ fojú kéré ìmọ̀ kankan torí pé àwọn kan dìde ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ayé tí wọ́n mọ̀ bú àwọn àpá nípa ṣẹ̀ríà kékeré kí ni wọ́n máa wọn mọ kankan bá ti ń sálọ alálọ àti nǹkan oṣù obìnrin bóun ni nǹkan oṣù rẹ ṣe máa bẹ̀rẹ̀ bóun ni ṣe máa dá àwọn fòkàwáwò náà nu. la ilaha illallah wọn ṣebí tàbí ni ọ̀rọ̀ kí ni omi lásán wọn àti apàtàkì nítorí pé látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ anabi wa tí wọ́n bá ti fojú commonize eléyìí ó tún commonize omi ó tún commonize omi ọ̀hún á lábẹ́ àsíá aláìmọ̀kan kò sí ìmọ̀ gbọ́dọ̀ bákan náà náà àǹfààní tá a rí mbẹ ní pé a rí látòrí àdéhìí kan dáadéhìí kan Al-Imam Ibn Hajar rahimahullah wọ́n mú àǹfààní wá fún wa láti mọ̀ nípa àwọn olùmọ̀ ẹ̀rí pé níbi bíbá ni sọ́n sọ wípé akhrajahu Ibn Majah àti ma Ibn Majah al-Qazwini wọ́n ní tírà wọn Sunan Ibn Majah wọ́n tún dárúkọ olùmọ̀ mi fún Abu Hatim a sì dárúkọ rẹ̀ kó ní Ar-Razi onítìrà owó làílàlì. wọ́n tún wá dárúkọ àfáà mi fún wa mi wọ́n pe ní Al-Bayhaqi Al-Bayhaqi olùmọ̀àgbà olùmọ̀àgbà tó ṣe é pé òun gan ló gbé mọ́tàbù Shafi'i yọ gbogbo tí wọ́n fi ń sí ẹ̀ tí wọ́n fi ń sọ̀rọ̀ tí wọ́n sọ lọ́rọ̀ ní mọ́tàbù Shafi'i Bayhaqi lọ́wọ́ ẹ̀rí wa fún gbogbo ẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé bàbá yẹn kọ àwọn tíra tó sàǹfààní púpọ̀ fún wa wọ́n kọ àwọn tíra tó sàǹfààní púpọ̀ fún wa nínú àwọn tíra yẹn ni màáyán ni nínú àwọn tíra yẹn ni as kubra nínú sunan kubra àti yẹn gbogbo àwọn ẹ̀rí ti sáfìrí sọ lọ́rọ̀ ọ̀wà sáfìrí gan ẹ̀rí kọ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ hà sọ̀ńtẹ́rì délé Al-Bayhaqi ọ̀kan nínú àwọn afáàgbàánu àti mà èyí tó kéré jù tó yẹ kó bọ́ sórí wa tó má ti dákọ̀ Bayhaqi onípo nítìrà kàtà ń pè ní kíni As-Sunan Al-Kubra As-Sunan yẹn ó tóbi ó sì ń lọ bí ìdí méjìdínlógún so ọ̀kan nínú àwọn Hanafiya ẹ̀ ò bí wọ́n ṣe ń jowó ara wọn ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ hà kì í ṣàfihàn lọ nínú tíra yẹn àwọn ẹ̀rí tó jẹ́ hadith lórí gbogbo ọ̀rọ̀ ìmáàmù ṣàfihàn lọ́fẹ́ kó jáde mbẹ́ ẹnìkan ibnu turkuman òun wá ti comment lórí àsúnánù kúbúrá yẹn gbogbo àdìsí tó bá ń wá yọ ìpè tó bóòlù sílẹ̀fì sẹ̀rí àwọn àdìsí míì nínú àwọn àdìsí tó mú wa yọ pé bóòlù sílẹ̀fì lè sẹ̀rí wọ́n bọ̀ àdìsí ń bàyìí o lè má jẹ́ bá ìbò nítorí pé hanafi lò <laughs> láti fi hàn yí pé mọ́sáàbù ti àwọn lọ́dà subhanallah wọ́n tún ráàyè débẹ̀ o tẹ̀lé yìí àrífín náà fà ní taari tá à ń rí nínú sura yìí nìke al-Imam Ibn Hajar wọ́n tún mú wa ma àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam gẹ́gẹ́ bó ti jẹ́ pé al-Hafiz Ibn Hajar rahimahullah ta'ala Shafi'i lónà. Shafi'i ńlò náà ẹni tó kó Bulugul Maram yìí jọ ọlọ́run bá láń bẹ́ẹ̀ ní àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àbò ètò péye nínú ẹ̀sìn wa ọ̀ràn wa lọ lórí àti ìmọ̀ ṣiṣẹ́ pẹ̀lú táǹgbọ́ yìí ó sì ń táǹgbọ́ ní àwíjàre fún wa lọ́la òkè yàn kó má sì níbàlẹ̀ jọ fún wa subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.

wá yé ìgbà tí kò yé kò tó ṣẹlẹ̀ pé ṣáì bàláyọ̀ wà pé ẹnìkan wà pé sojú látàrí pé lè fi ta ìmọ̀mù yẹn jí olùgbọ̀n àbẹ́ ẹlẹ́kejì wa ni pé bíyà ìmọ̀mù kan ka nígbà tó ń ka tó ń ka ẹ̀yà ìkùránù lórí ìrìn so ó wá ṣe mistake wọ́n á correct ẹ̀ látẹ̀yìn àwọn kọ́lẹ̀ dẹ̀ kò wá gbọ́ ó wá ní náà sáré pé kò gbọ́ ọ̀rọ̀ tẹ́ni ẹ̀ tí ìmáàmù sì ṣàṣìṣe gbígbó forí kanlẹ̀ lẹ́ẹ̀kan wọn fẹ́ dìde kò tí forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì wọn ṣe tẹ̀síbíyẹ̀ ṣùgbọ́n kò yé ìmáàmù subhanallah kò yé sáà lè sọ̀rọ̀ láti fi yé nítorí ṣẹlẹ̀ àkọ́ ni pé ọlọ́run bá ti ká sọ̀rọ̀ lé wọ nínú kí ẹ bó ṣe wá nínú hadith abdullahi ibn Mas'ud radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ani inna allah يحدث من أمره ما شاء فقد أحدث من أمره ألا تكلموا في الصلاة رواه أبو داود قال الله أبو ومن سو وفين تبا في ديوتن أما سيام وفين تبا تبا تفي وتسي وفين تبا تفي قلو تصولو هانينو كي أبو سوان حديث زيد بن أرقم رضي الله عنه قال الله أبو سو لوريونه tẹ́lẹ̀ síwájú kọ́nà àbò tó sọ àyà kalẹ̀ ọ̀kúnmu lìlẹ́yìí kọ́nìtì pété bá ń kírun kúnmu lìlẹ́yìí kọ́nìtì àwọn sálàfù túmọ̀ rẹ̀ pé sàkìtì kẹ́ẹ̀dúró lẹ́ni tí ń kírun fọlọ̀ lẹ́ni tó dákẹ́ àlọ́ sọ̀rọ̀ lórí yìí ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé imam kẹ́bẹ̀ ṣe béèrè yẹn ó ṣàṣìṣe subhanallah náà láàmú àwí ìfọkùnrin obìnrin ó sì máa pàtẹ́wọ́ lọ́nà tó sì rí pé inú àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún yóò máa fi lu òdi ọwọ́ rẹ̀ òsì tó bẹ́ẹ̀ ni ó sì ṣe obìnrin àmọ́ ọkùnrin ó sì sọ kàn lọ tí ọba wa yé ìmọ̀ tá a lè sọ̀rọ̀ láti fi yé kò tó kẹ́nìkan kó wọn sọ̀rọ̀ kó fi irun rẹ̀ kó fi ṣe sàrà nítorí kí irun jẹ̀mọ́ ò lè bá a dáa. ìgbà tí lè bá wọn ṣàtúnṣe yẹn tí ń tọ́sẹ̀lẹ̀ ti yé ìwọ́ wa tún un rẹ̀ bẹ̀rẹ̀ tún un rẹ̀ bẹ̀rẹ̀ torí gbogbo ètò ti kí sáájú yẹn o ti parí nu ó tún un bẹ̀rẹ̀ torí ti bàjẹ́ nu. lọ́kàn náà ìmáàmù tí wọ́n tún ṣe látàrí kó ṣàtúnṣe nínú kí ti ń kà wọ́n wá ń tún ṣe kọ̀ gbọ́ wọ́n wá ni àbí àbí tó bá ti kó gbàgbé sọ bẹ́ẹ̀ tó bá kó gbàgbé sọ bẹ́ẹ̀ o ti gbàgbé pórí irun ló ń wá àkè sọ̀rọ̀ léèrè ìlànà kọ́ kọ́ntínú pẹ̀lú òun rẹ̀ má lẹ́yìn ìgbà tó bá kó forí ṣùgbọ́n naam irun rẹ̀ bàjẹ́ ó sì ba àrùn jàmáà náà jẹ́ wọ́n tún naam. ẹni tí a bá fi detol tàbí chlorine sínú omi sọ́ba sáré fi omi bẹ́ẹ̀ sàlùwàlà a gbọ́dọ̀ fi sàlùwàlà a ti gbọ́dọ̀ fi wẹ̀wẹ̀ jánábà àbí wẹ̀ haib àbí wẹ̀ jimá àbí wẹ̀ eid àbí wẹ̀ tá a fẹ́ fi wẹ̀ òkú a gbọ́dọ̀ fi wẹ̀ wọn pàápàá yìí tá a fẹ́ fi wẹ̀ òkú níwẹ̀ alákọ̀ọ́kọ́ a wẹ̀ wọn torí délé torí kò mìíràn àwọ̀ rẹ̀ àbọ̀ rẹ̀ àbí títọ́ rẹ̀ ti yí padà àti gbọ́dọ̀ fi rọmi bẹ́ẹ̀ sàlùwàlà àgbọ́dọ̀ fi wẹ̀ ṣùgbọ́n ẹ lè fi fábọ́ ẹ lè fi fọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. rárá o èso eléyìí orúkọ rẹ̀ ni Sudayd ibn Ajlan. àwọn àdéhùn ah, náà wípé ogbó kò sáàyè fún náà àlùjáná ah, àmọ́ ṣùgbọ́n tó bá pàdé sí anábì Muhammad sallallahu alaihi wasallam ara aburú ká máa ka àdéhùn gba translation torí pé bí translation ẹ̀ sì wá ó túmọ̀ sí pé arúgbó ní wà lẹ́nu táwọn apàrà wa ń kékeré <laughs> so tó bá pàdé ti wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam táwọn ọ̀mọ̀ so ní tí ń tọ́ka sí ni pé gbogbo ẹni tó bá wà lẹ́nu náà yọ wọ̀ kò ní járúgbó ọlọ́run dáhùn padà séwèé lẹ́yìn ladi sàmà tó wà látọ̀dọ̀ anabi sọlá àdìsọlá fún àwọn ọmọ àlùjẹ́nà ọdún wọn wà láàrin thirty something yẹn gbẹ́ tó kú ní one thousand years bí àwọn anabi ọlọ́run yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti tó kú hundred ninety eighty wọ́n padà thirty thirty three so eléyìí ni so eléyìí túmọ̀ sí pé àǹfààní púpọ̀ ní bẹnu ká máa ma ọ̀rọ̀ anabi pẹ̀lú èdè lágbára bó ṣe sọ ká máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn translate ẹ̀yẹn náà ń translate ẹ̀ máa wá bẹ́ẹ̀ ẹ̀ ní kọ́rọ̀ pọ̀ jù ọ̀rọ̀ tẹ́fẹ́ túmọ̀ kéré ẹ̀yìn náà àmọ́ wá wọ́rọ̀ tó kéré ọ̀rọ̀ bá di nǹkan mi. náà náà àdéhùn ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dàrú so ṣùgbọ́n tó bá rí pa abá lè differentiate. láàrin àdéhìí tó gbà wá gbogbo ẹ dàrú ma lójú àdéhìí tó gbà wá kí nǹkan tó dàrú ma lójú àmọ́ tàbá ti lè differentiate gbogbo tó bá gbọ́dọ̀ rẹ̀ apàtì sórí ẹ̀ ló ṣe jẹ́ pé irú rẹ̀ pọ̀ nínú ilmi mustalah ẹlòmíín wà tún ní tó bá ti lè gbà gbogbo tó gbà àwọn aráàlú báyìí yàtọ̀ sí wọ́n ti tó bá ṣe rìwáyà á ní ìṣèjàzì yìí àgbà bọ̀tú rìwáyà rẹ̀ tó bá ṣe á ní ṣàmì yìí ànígbà nítorí pé wọ́n ti ṣe stọ́dì gbogbo àdìsí gbogbo alátọ̀dọ̀ àwọn ṣàmì yìí ọgbà alátọ̀dọ̀ àwọn bẹ̀yàfù sọ̀tún rẹ̀ ànígbà wọ́n lọ ni tí a bá lè dá àmà gbogbo àti tìrẹ wọn pàtì so eléyìí ni sí àwọn tí wọn ń pè ní jà Jahabizatul Ulama minal muhaddithin iṣẹ àwọn olùmọ̀ àgbà nípa àmà hadith náà. ó ti wá ṣe náà mi ò ti wá rí láti náà kí mi sọgbàgbèsè náà nà yóò ṣe sùjúdù sáà ìmáàmù ọ̀sẹ̀ ọgbàgbé ṣe ṣe bẹ́ẹ̀ yẹn rántí ẹ̀yìn ọ̀sẹ̀. àgbẹ̀ dábòyàn fẹ́ tíráwùn dábòyàn lọ bá di èjì ṣé èèyàn lè ṣe kọ́sùn bẹ́ẹ̀. èèyàn ní ṣe kọ́sùn ìdìgbò mẹ́rin sẹ́yìn bá mú kó sọ ìdìgbò ní ọ̀bọ̀ sùn. bẹ́ẹ̀ náà lè lọ rìn pápá sẹ́yìn bá dúró jẹ́ náírà kí a tún ọ̀bọ̀ lọ náà. ọ̀sẹ̀ tí a bá rí ọ̀sẹ̀ tó jẹ́ bí àwọn afáàmì kan ń ṣe magic ṣé wọ́n á gbé wọn sáàtì sí pé ìran ti gbọ́ ní anything like magic náà ọdún báwo ni wọ́n mú ẹ̀rí wá pé ọmọ wọn wọ́n sọ lọ́wọ́ mọ́ ẹ̀rí kúrò nǹkan pé ọlọ́run ní òun ni òun mú akọjá nínú atẹ́gùn òun wá kọjá ní mú mi kọjá lórí omi wípé ìgbà yẹn tí ìgbà tí ẹ̀ka ẹ̀ tẹ̀ wá nù wípé kò sí play kò sí kankan. ẹ̀yin náà ti máa ń tẹ̀sọ̀ fún ẹ̀yin náà pé olùmọ̀ ti ṣe májíìkì sẹ́yìn ó dàbí àkùránì tó yẹ kọ́ lọ́ọ́ máa ké ó dàbí súnà tó yẹ kọ́ lọ́ọ́ máa ẹ́ ọ̀là ń bí ẹ̀ súnà nàbí sọ̀lá àtúnlọ̀ tó yẹ kó mójútó tọ̀hídì tó yẹ kó mójútó májíìkì pé kí ni. Ìwọ ọ̀ma ń tẹ́ ẹ̀kọ́ sọ fún un. So àwa aláṣẹṣẹ sọ tó ẹ kọ sọ àwọn àbẹ̀rẹ̀ mi yẹn yín náà ti mà dáhùn rẹ̀ now why don't you know. èsì tẹ́ fúnru eléyìí wọ́n wà very very easy májíkì sẹ́sìn ni àbẹ̀sìn. tó yé no ah, tẹ́lẹ̀ náà àlẹ́ tí ọmọ alukurani gan fún rẹ̀ tó yé wa ẹni ọmọ alukurani rárá ọmọ islam gan ọlọ́run wa ṣé májíkì lọ́lọ́run ṣó wa mẹ́ àwọn kámẹ́rà àwọn fíìmù rẹ̀ dà eléyìí ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nú èsì tó fún un nù fa ẹ̀hẹ́n tó ti mọ̀ yóò àwọn ìtọ́ mọ̀ ọmọ sọ ìwé ṣẹ̀ṣẹ̀ pé bóyá bí mọ́ọ̀sì wọn ní specific ma ọ̀ọ́ bóyá yọ ní mọ́mì mọ́mì mọ́tò lára kò ní kírun àwọn bóyá nígbà tí wọn wá wá láyé ń ṣáfà àkọsí wọn fẹ́ yẹn náà ẹn tí àwọn tí wọ́n dàgbà ní mọ́ọ̀sì kàbí ẹ̀ka sáté sáyà pé lọ kírun fún wa bóyá tó ń wò ní súnà níbi látara. ìyẹn pé kírun fún alásìkò yìí. kírun fún alásìkò yìí bóyá tàà kó jẹ́ ajálàbíà rẹ̀ tó wọ̀ ó ń gbálẹ̀ ó fẹ́ẹ́ lè máa fo ògbó òdòdì lọ́kùnrin lọ́wọ́ sókòtò tọ̀wọ́ irú kò wo ni àwọn tá a bá kírun lẹ́yìn rẹ̀ alhamdulilayi àkọ́kọ́ náà kìí ṣe pé lẹ́yìn nìkan sọ̀rọ̀ pé lẹ́yìn ẹ̀ emergency ètò permanent ńkọ́ lèmọ́ọ̀mù sọ pé gbogbo agbádá rẹ̀ ń wọ́lẹ̀ ńjojúmọ́ ṣòkòtò rẹ̀ ń gbá títì sọ pé ọmọ àti ẹ̀ mẹ́lẹ̀ náà tẹ awọ ṣòkòtò fúyẹ́ fẹnu rẹ̀ sọlẹ̀ sọ̀rọ̀ kọ́ àwọn ìmáàmù kan permanent bẹ́ẹ̀ ẹ̀ pé kí ni ìdájọ́ ọ̀run tẹ bá kí lẹ́yìn irú wọn torí lẹ́yìn lé pé lè temporary ni àwọn kan wà permanent so alhamdulillah ìrun tí kò sí nítòsí ṣùgbọ́n dá kẹ wá bí tẹ́ni ọlọ́run ẹni tí ń tẹ̀lé súnà máa ti ń tẹ̀lé máa mú èyí sì àwọn ẹni tó jẹ́ pé wọ́n mọ̀ máa mà takò fi ọ lọ tẹ̀lé ń bá wa kọ́ náà kó bẹ́ẹ̀ tìǹtìǹ náà torí bí tí wọ́n ti ń fọ́nbù tí wọ́n á jánu ẹ̀ nílé sọ̀rọ̀ àwa nìyẹn tí bá ń ṣe ń kírun fún yín nù sẹ́wọ̀n pé ẹ̀yin ọ̀hán nílé sọ pé à ẹ túláàsì ni ẹ pé túláàsì wo so eléyìí yẹn so tẹ bá wá bò mí pé àárín mọ́tíláṣí máa à nígbà tẹ mọ̀ kánábí lẹ́wù ọ̀gbọ́dọ̀ wọlé sẹ́yìn sí pé bẹ́ẹ̀ ṣe máa ṣe ti inú àgbẹ̀tọ̀ ká wá bò mí tí wọ́n ti ń tẹ̀lé tá ànábì tẹ mọ̀ pé lẹ́yìn ọ̀gá tó ń bá wí ẹ̀ so ṣùgbọ́n temporary temporary yẹn náà lè intervene pé. Um, bàbá ẹdẹkẹlẹ yọ òkú kọbọ wa yìí <laughs> ẹ ara bẹ́ẹ̀ ti jẹ kẹsì islam ògbilẹ a a a tẹǹsì o tí wọ́n pa ọ nì tí wọ́n pa ọ nì ẹ ń tara ẹ jẹ lásán because ọwọ à ń di ẹsìn rẹ o ò lè nà yẹ sá o ò lè sẹsìn bó ṣe yẹ ò ń bẹ̀rù bàbá màmá kan nídìí ẹsìn kí ẹ sọ gbóni ìsìn lẹ́ńsífà ẹsìn islam. wọn ní bàbá kan ní kọ́ lọ yàgbẹ́ kú ìmánì rẹ lẹ ni ìmánì rẹ lẹ wọn ní kọ́ lọ yàgbẹ́ kú wọ́n sì pé tọ̀ wọ́n lọ yàgbẹ́ kú. sòṣùwọ́n gbà tí bá ti lẹ lọ́kẹ́yìn subhanallah láì jẹ́ kó sóògùn sí ọ ó rí kọ́ yàgbẹ́ kú náà ni. wa ẹ̀jẹ̀ ká kí ni bóòlù àárín wa àtọ́ náà ṣe rí nítorí láàmú ni pé àárín kò dáa láàrin ìrìn àtọ́ náà ò bá sì ti dáa tó gbọ́dọ̀ ti fẹ́ yanjú àárín sí àwa gbé àṣà àgbéwọnú ẹ̀sìn fẹ́ràn kéde àṣà ìníwó ò ti ní sè níbi táwọn bàbá tó má sábà ti ń sọ̀rọ̀ bọ̀tí ìdí ẹ̀sìn ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ni ó sọ̀rọ̀ kò bá àjọmọdé kò bá àjàgbàlagbà àṣà lẹ́yìn gbé wọn mọ́tíláṣí yẹn nígbà tí bàbá kan ti sọ̀rọ̀ ó sì ní kọ̀ọ̀tì ọlọ́run kí wọ́n lọ bí àwa sí tẹmọ káwa kọ́ la pé kẹ́nìkan gba wájú ẹ̀ kí lọ́ kàn wá fa tẹmọ pé bàbá àná ẹ̀kẹ́ sọ bàbá eléyìí bó ṣe wà yìí kò bá súnà mu eléyìí kọ́ wọ wájú ẹ ti ẹ̀ sọ́lẹ̀ kan wò tẹ́sí Islam ṣe máa ń lọ wájú nítorí pé àti kùnú àti kùnú àti kùnú àti kùnú Islam wa dájú ti pátá pé láàrin Yorùbá kò sí Islam àfi táwọn àti ọ̀rọ̀ ara jẹ o kò sí ẹ̀rí pé ojú ti mùsùlùmí mi gan láti wá kírun wàláì pọ̀lọpọ̀ mùsùlùmí ló múlé tí mọ́tíláṣí tè kírun torójú ń tì wọ́n àwa mọ̀ tí yóò foyún àlìjáná bàbá wọn tí ó gbé wọn wọ́n jọ gbé ní àrùkìyà eléyìí ẹsẹ̀ tìjú wọn ń pe orí ibú torí pé ìtìjú òdodo ìmàmú yẹn ti tọ́ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ń lẹ yorùbá yìí wàláàdì tí wọ́n pè pé kó wá kírun tójú ń tì torí pé wọ́n mọ̀ pé táwọn bá ti wọ́n sáájú bọ́yà méjì lọ́wọ́ àmẹ́ wọ́n á ní kí ní kí ni ṣe bí wọ ẹrú ọlọ́ọ̀ni wọ wọ́ sí lọ́mọ̀nà tó ń torí di eléyìí ẹ máa sọ òdodo àmọ́ ẹ máa hàn tẹ́ fi sọ ẹ má yàtà ìsìláàmù ọgbà kọ́mọdé ọ yàtà ọ̀rọ̀ pẹ̀lẹ́ kódà bí òbí ṣiṣẹ́ lónìí wọ́n ronú sí i wàláhì bí ìwúrẹ́ bá tún ṣẹlẹ̀ lọ́la wọ́n lè wọ́n fi ní ṣiṣẹ́ wọn lè ń àbá ṣe eléyìí mú àbí òun <laughs> bẹ́ẹ̀ nítorí nígbà àkọ́kọ́ correction ìwọ náà wúra rẹ wò àkọ́kọ́ correction tó gbà súnà ọlọ́run ni ọmọ èèyàn kì í fẹ́ kó kó wọn mọ̀ tó bá wá sí nǹkankan tí wọ́n correct rẹ lọ́nà tí wọ́n fi tí wọ́n fi ṣàfihàn pọ́ ọ̀mà ó rí kó ní fẹ́ gbọ́ ọ sọ pé nta ṣe náà ni súnà ọlọ́run ni ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lẹ̀ sùn kọ́lá àwọn ẹlẹ́sìn kírun tán jọ̀ kọ́ ara pé bàbá ń pé ó pè sẹ́yìn pé bàbá tó adijọ́ mi sílẹ̀ mọ́mọ́ bá ti wá ìlàkùn ẹ̀rọ wọn wò náà àwọn tó bá jẹ́ pé ìmúra wọn ó bá mu nípa náà ò nífẹ̀ẹ́ sí kẹ́wù ọmọ wọlé irú ẹni tẹ̀ pé síwájú mọ̀mọ́ pẹ́ kíyèsí àbí òye bàbá lè mọ́mọ́ mọ̀mọ́ pẹ́ kíyèsí so tó bá ké ẹlòmíì tó dáa jù lọ bá tún wà ẹ̀ máa yàn wájú ẹ̀ náà kúlá síwájú wa mọ́tíláṣí bí so kí wọn ní wàhálà tó wà ń bẹ àmọ́ kàdákẹ́ bàbá yòó ní ma táwọn ti láì dá wọn ò sì máa lódodo ni wọn ò máa lódodo wọn lọ àbí òye wà pé báwọn láti ro nǹkan yẹn kọjá lẹ́kù tẹ́ni tẹ́ǹtì ẹ̀ ń fi nǹkan yẹn bá wí òòrùn débẹ̀ tontori kẹ́ ẹ ti wà àwùjọ bá àwùjọ tẹ wà burú àwọn àkàlùkùn bẹ́ẹ̀ gàgà tó tí gbogbo wọn bá jẹ́ ka ìwọ náà fa ìlú yìí ọ̀dà wọn náà ọ̀dà nù tẹ́bí bá ní wọn náà wá torí pé gbàmí ẹlòmíì ọkàn wọn hó sẹ́nu wọn gbogbo wọn lẹ́sìn wọn náà lẹ́sìn nù torí pé bẹ́ẹ̀ lọ wà àbí bẹ́ẹ̀ kọ́ ni. ẹhẹn ọsọ pọpọlọpọ èèyàn illa man rahimallah yé wa ẹ máa exemption àyàfẹ́ tó lọ́wọ́ bàbá sá à ń bẹ lọ́wọ́ kó ṣe wá nu ẹ̀ tó sànù ìwà ti kọ́ àsọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní irun wọ́n ní irun kò burú wọ́n ní irun kò bàrún jẹ́ bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n kọ́ ni súnà nítorí pé anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n jí kírun lóru jọ kan abdullahi bin abbas radiyallahu anhu ọ̀nà ìsáré lọ sàlùwàlá wa dúró sápòsì anabi sallallahu alayhi wa sallam ànábì wa tari rẹ̀ wọ́n ti wọ́n ti títí wọ́n fi wá gbé dúró lápọ̀tù àwọn olùmọ̀sọ yìí pé ká dúró síbi tí ó yẹ ká dúró sínú ọ̀bà àrùn jẹ́ bó tilẹ̀ jẹ́ wípé àti ntọ́jẹ́ súnà ṣùgbọ́n kò bàrùn nítorí tó bá yẹ pé ọba bàrùn jẹ́ ni ànábì ọba sọ fún pé kó tún bẹ̀rẹ̀ ni ṣe wà pé wọ́n ti wọ́n ti gbẹ̀yìn títí wọ́n fi wá gbé dúró bí tí wọ́n ti gbé dúró ó tún ṣẹlẹ̀ sàábẹ mi náà tún bẹ́ẹ̀ fànàbí sallallahu alaihi wasallam fànàbí sallallahu alaihi wasallam tẹsí jábìrì wọjà báà ànábì nkírun ọ̀kan nù wọn adó lápòsì ànábì ti sápọ̀tù ọ̀kan tó wọn adó sápòsì ànábì ti àwọn méjèèjì sẹ́yìn. so eléyìí túmọ̀ sí pé kásẹ̀ mistake dúró síbi tí ẹ̀ka dúró sí kọ̀bàrún jẹ́ bó tilẹ̀ jẹ́ pé àní ní ládàá kó àdúró síbi tó yẹ kí àdúró sí. ìyẹn ni pé àǹfààní bẹ́ẹ̀nbì ká máa sọ́ra fún àtètè máa ṣe dájọ́ ìgbà míì èèyàn ní dáadáa yóò ti wá lọ kọ̀ndẹ́mù àwọn èèyàn pé ibi tẹ́ dúró ti kírun yẹn o ìrun yìí wà nọ́ọ̀lù ah, nọ́ọ̀lù báwo ọkọ̀ ọ̀tún náà dúró sí náà ńgbà ah, tí wọ́n á ní ọkọ̀ ọ̀tún wọn dúró sí sáwá láti sọ pé òun bàjẹ́ sọ pé irú ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí tí ọba máa kánjú kò ní kábàá máa pọ̀ ṣùṣùwọ́n tí máa ń kánjú lè dájọ́ pé kọ́sá lè pọ̀ ọmọ ọmọ <laughs> àbámọ̀ yẹn ó ti pọ̀ ju ìrọ̀ àwọn tí o ti bá wọn jẹ́ tán tún kí tẹ́ bá lọ béèrè tí ó sì sọ pé wọn ọ̀bà jẹ́ a fún ọ̀bá lù ọ́ gbogbo ọjọ́ tẹ́ máa rí ọmọ ọmọ lójú gáyà olódo lásán ó kàn ń pè láàrin láàfà àti pọ̀ nǹkan kan tí ọmọ pé wàhálà dé nu wàhálà tó wà á ṣe tó fi tuntun méjì rẹ ṣe kì í ṣe kékeré náà. àwọn tó bá dúró síwájú ìmáàmù lọ kálá ìdúró fún wọn. tí gbogbo bí tá a lè pè lẹ́yìn ìmáàmù láyé yìí kò sáyé ń bẹ̀ mọ́ ìgbà náà lè dúró sẹ́yìn síwájú lè máa ń wọ̀ àmọ́ táyì bá fẹ́ bẹ́ẹ̀ irun bàjẹ́ eléyìí alẹ́ rí lórí ẹ̀ náà gẹ́gẹ́ bí adé wípé àwọn ìṣàfà wà ní àìsàwà yìí dára ẹni gbọ́ pé ń gba kí àwọn aṣe àpọ́lé àwọn afá mi lọ́wọ́ àwọn afá gbogbo àwọn afá di wọn níta afá tó kọ́ ní ìlú táwọn ọmọdé mọ̀ pé ó ní ṣe iṣẹ́ àbí ìmọ̀ kan wà lọ́wọ́ kí àwọn afá náà bí alẹ́ máa tún wọn lé ká máa àná kí irú àpọ́nlé àwọn fẹ́ẹ́ ṣàpọ́nlé wà padà tó gba àwọn kàwọn àkọ́kọ́ ni pé àwọn ọmọ tún máa fà torí pé àmọ́ bí ti wà ṣùgbọ́n àmọ́ tún mọ olùmọ̀ tó bá ti kó lùmọ̀ la máa ń sọ a jẹ́ pé gbólóò lẹ ti fi categorize wọn tẹ́ fi pè tẹ bá pè yàn lódodo kí ọma ń tẹ̀ sí fi pè ṣé ọmọ àkùrán àti súnà àtòkè ọlọ́ọ̀ni àbọ̀ máa pé wọ́n ń tẹ̀yàn èmi ọ̀ma ni wọ́n lọ́wọ́ ẹni tó bá ń béèrè ó tó bá yẹ pé mà lọ mà tí wọn fi pè lólùmà ẹ̀kọ́ kan lé nítorí ìmàtọ́ mà ọmọ nípa tọ́lọ́ ọmọ nípa tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam torí àwọn àdìsí tó wá tó pọ̀ fún tọ́ka tí ká pọ́n olùmọ̀lé. tó bá yẹ pé eléyìí pọ̀ mà àbí ntọ́mọ̀ kì í sọ́nà tó kí wọn lọ fẹ́ pọ́n lé fúnárí òkúkú mọ̀ dábàá pé mọ̀ tọ́mọ̀ ló fi fún alẹ́ nítòsí mà kì í sọ̀nà ìsìnà ni ká lọ pé. sẹ́lẹ̀ yẹn túmọ̀ sí pé ìwọ lọ́mọ wò ó àmọ́ ìwọ ò lè ìwọ àbá wà á lè pé káwọn èèyàn oríṣiríṣi ọmọ bẹ̀ ṣùgbọ́n tó kù tí wọ́n fi lè máa bú wa pé ọpọlọ wa tutù òní ká má mọ ìyàtọ̀ láàrin ta ló mọ̀ àtẹni tí ọmọ eléyìí tó túmọ̀ sí pé láwàní ò túmọ̀ sí pọ̀ ọmọ àlìkébà ò túmọ̀ sí pọ̀ ọmọ ìmọ̀ afárí kondoro kò túmọ̀ sí pọ̀ ọmọ àìmọ̀ jókòó lórí àga tó ti kórè àwọ̀ ọlọ́mọ jókòó lójoojúmọ́ kò túmọ̀ sí pọ̀ ọmọ àbí òye wa so nítorí délé ilé ìjẹ́bù ti jẹ́ mẹ́rin. àpọ́nlé téèyàn ti fólùmọ̀ ọ̀gá wo apáta káàfà onála nàbí wa Muhammad sallallahu alaihi wasallam a lè jẹ́ mùsùlùmí láì pọ́nlé sallallahu alaihi wasallam so ṣùgbọ́n àmọ́ bí tí wọ́n ti ní kí wọ́n máa dọ̀bálẹ̀ fún anabi kí wọ́n máa bọ́lẹ̀ fún anabi kí wọ́n máa kó aṣọ anabi kà. kánábí ọ̀há kẹlẹ̀bẹ̀ kẹ́ gbá sọ sí kẹ́ gbá kẹlẹ̀bẹ̀ pé kíni àbí òye wa àwọn ọmọ bẹ̀ kò sí so ìtumọ̀ àpọ́nlé ni pé sọ kó tó sọ kò sí gbọ́dọ̀ máa sọ kọ́ gbọ́rọ̀ máa lẹ́nu ó sì gbọ́dọ̀ máa jágbe máa nígbà tẹ́ máa jọ sọ̀rọ̀ ó sì gbọ́dọ̀ máa bá ọ̀kárí àwọn aṣáájú wa wọ́n lè tẹ̀sí islam wọn nù tí wọ́n bá ń bọ̀ sọ̀rọ̀ ó lè má ti ọlọ́run ó lè má dùn mọ́ pa ẹnu mọ́ kọ́ tẹ́tí gbọ́n tí wọ́n ń bọ̀ sọ náà. ẹ ti gbọ́dọ̀ jọ máa rìn lọ kí wọ́n máa yan èso wájú káwọn tẹ̀lé ọ. wọ́n wọ́n mọ̀ bọ̀ lẹ́yìn wọn ni àyàfi tó bá ti pọ̀ ń páyà pé nǹkan kan tó lè ṣe léṣe ń bẹ wájú kí nǹkan yẹn ọmọ bá ṣe léṣe ìwọ́ wà wájú pé njẹ́ ó bá tẹ̀ ṣe léṣe kó sì wọlé fún bákan náà tẹ́bátẹ́ ti tẹ́tí jókòó ọ̀gbọ́dọ̀ síwájú rẹ̀ jókòó òní kọ́kọ́kọ́ jókòó kò sì jẹ́ni tó ṣe pé àṣẹ tí máa fi ń pa ọ́ tó jẹ́ àṣẹ ọlọ́run tó jẹ́ sàn níbi sọ̀rọ̀ wá àṣẹ làgbo fi fẹ́ torí kí ni láàyè pọ̀ ń sàpọ́nlé aṣíwájú tí ń pọ̀ láṣẹ tó ọ̀tẹ̀ láṣẹ rẹ̀ tọ́láǹfààní ọ̀làǹfààní oní olùmọ́ni aṣíwájú rẹ ni oní gáàdì rẹ ń di ẹ̀sìn ó sọ pé ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ là ń sọ pé ká má fọwọ́ sí jẹun wọ́n sọ pé bí àìsàn kọ adẹ ti civilize kọjá bẹ́ẹ̀ à tv tv kọ civil war ni anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ wọn jí sọ̀rọ̀ anabi fún ọwọ àná ń gbọrọ tasiwaju lẹ́nu ó sì fi ṣiṣẹ́ àbí òye wa islam ọgbà bẹ́ẹ̀ ṣe lẹ́yìn bẹ́ẹ̀ náà àpọnlé tó sì fún ṣùgbọ́n àwọn nǹkan púpọ̀ omi gbígbóná ló dàpọ̀ mọ́ tútù láwọn àwùjọ wa gbogbo ẹ̀dójú sọ àwọn èèyàn ńgbà tí wọ́n nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé táwọn èèyàn ṣe fáwọn ẹni tí wọ́n ń pè lólùmọ̀ lónìí sufism ni sufism ni nítorí pé tasawuf àwọn tọ̀rí kọ̀ àpọ́nlé lọ́dọ̀ tiwọn kìí sàpọ́nlé irú ìtọ́ àsúnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àpọ́nlé lọ́dọ̀ tiwọn ìmúnisìn ni ìmúnilẹ́rú ni ìfibàtà tẹni lórí mọ́lẹ̀mọ́lẹ̀ mi ni eléyìí náà ń pè lápọ̀nlé nínú tọ̀ríkọ́ ìzìn nítorí nínú tọ̀ríkọ́ àwọn ti sọ tẹ́lẹ̀ náà ìdí máa ń sa aláṣẹ ìhọ́hù kẹ́yìfà máa àfúlà nítorí wá tilẹ̀ fèsì bí apá rẹ̀ léèrè pé báwo ni kí ló dé kí lè rí ẹ̀ ò ní sórí rẹ̀ torí ẹ̀ lọ́dọ̀ àwọn tọ̀ríkọ́ wọn ò gbọ́dọ̀ bí afá ebi láyé ń béèrè ní sáàkì tọ̀ríkọ́ ni wọ́n fẹ́ sórí búnù sùkúrù alẹ́ tí ó sì yé wa sẹ́wọ̀n kẹ́sì ò ní yé wa inú àpọ́nlé ṣéwù lọ́dọ̀ tiwọn ni pé ọ̀ gbọ́dọ̀ béèrè sẹ́wọ̀n pé tó bá sì wà yàn tó wà dánú ná wọ́n wá yàn wá yàn dánú òkun sẹ́wọ̀n pé tọ̀ wọ̀ sá gbọ́dọ̀ béèrè náà ni subhanallah. bákan náà wọ́n ní alayka ayyuhal muridu an takuna bayna yaday shaykhika kalmayyit biyadi ghasilihi. ìwọ tó ń tẹ̀lé ṣéwù rẹ o ọ̀dọ̀wọ́ rẹ o kọ́ ọ dàbí òkú gbọ́rọ́ gidi níwájú ṣéwù rẹ gẹ́gẹ́ bókun ṣe máa wà lọ́wọ́ ẹni tí máa ń wẹ̀ tí ìrúra padà bẹ́ẹ̀ ló ṣe wọn àjùṣe wù wọ́n bá ha kẹlẹ́bẹ̀ dédé orí rẹ̀ ọgbà kò bá jẹ́ dédé ẹnu ẹ kọ̀ọ̀kan la so eléyẹn ń bẹ́ nu àwọn doctorate àwọn tọ̀rí kọ̀ so ní ọ̀pọ̀lọpọ̀ ìmúnisìn takasula ṣọ́ọ̀ ká sọ àwọn èèyàn dẹni mímọ́. torí kò ti jẹ́ ṣé òwúrẹ́ kọ́ sọ́dọ̀ ẹni mímọ́ kó jẹ́ pé wọ́n mọ̀ kán bàtà tiẹ̀ lá torí kò ní bàrà lè dáná wọ̀ ni. islam bá wà bẹ́ẹ̀ yẹn púpọ̀ ní islam èèyàn púpọ̀ ní sí islam bíkọ́ á túmọ̀ sí pé ẹ̀sìn tó kàn sọ̀yàn dá ẹranko tó sọ̀yàn dá láì lórí mọ́ ọpọlọ tó islam ò sì rí bẹ́ẹ̀ wa so àmọ́ rí pé lọ́pọ̀lọpọ̀ gbà torí wọ́n ń pè wá náà wọ́n ti ń pè wá di káde súnà mú káde súnà mú ti tójọ́ mẹta ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́ nǹkan fetí pàlàbà ìsinmi ni súnà àbí èsì ìsinmi wàláhì ìsinmi tó ga ni sí wàhálà ń bẹ̀ wà sí lọ́ọ̀ ní rọrùn wà sí ìwádìí tí ọba yí ọ lóhùn ètò ọba làwọn má kò sẹ́nìkan tí ó mọ lẹ́rú kò sẹ́nìkan tí ó kó dá gbèsè kọlọ dá gbèsè àmọ́ aṣọ òkú àmọ́ aṣọ aṣọ sílé aṣọ kìnnìkan gèlè sílé fìlà sílé àbẹ́rẹ́ yìí ò lówó ẹ o ọ àlọ́ jẹ gbèsè ọlọ́run dákun mọ́ máa jẹ ń tẹ́lẹ́gbẹ́. ẹ̀jẹ̀ ń tẹ́lẹ́gbẹ́ níjọ tí ẹni tó yáwó lọ́dọ̀ rẹ̀ máa ń lé ọká sọ̀rọ̀ pẹ́pẹ́ òní bọ́ ọ̀sán ṣé bó ti máa ní súnà àlàáfíà ń bẹ́ẹ̀ nù súnà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa gidi pọ̀ tẹ bá pè é lọ sídìí kó di súnà mu aláàyè ọmọ ẹyin mu ni tó ti pa àlàáfíà ni ẹ wò lápèjúwe ní ìsinyìí báyìí ẹni tí wàhálà dé bá ọlọ́ba bá súnà wọn á ní subhanallah ó lò wò lóorùn ẹ jọ kí ni mo lè má di àní ah subhanallah ó lòun sì lọ hospital wọn fún un lóògùn ó ti tẹ but òun ò fẹ́ kí arụ wọn wà yóò sóògùn tí fi jẹ́ pé òun oorun sùnmọ́ láyé tó àfi wọn lóògùn. ànitọ́ ọlọ́run sọ kalẹ̀ ìwòsàn ni ara fáàrẹ́ ọkàn fáàrẹ́ ẹ̀mí. torí délé sọ́ọ̀mù àǹkọ̀rọ̀ánì ké ó lọ́wọ́ máa ń ké dáadáa. ọ̀rọ̀ àmọ́ sọ̀rọ̀ lápò fatia kọ́ ọ̀sà fatia ó lọ́wọ́ fatia ké fatia kó tó di kó sùn. kùrùsì ó lóun máa ké máa ké kó o tó sùn wá ọba yín mú pé ẹ̀rí nǹkan fátíà àti kùrìsì ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn Islam n sì fẹ́ràn rọ̀ yọba yín mú ọlọ́run ọba náà sì máa nígbà tó bá ti ẹ̀ náà kí wọ́n ṣe ń dán o ojú rẹ̀ báyìí. torí pé òfin súnà ànábì sọlá àtẹnà òfin ṣeré tó wọn lọ kò ní fẹ́ gba ntẹyìn nígbà tẹ ti di nǹkan kan fún un sá máa fi wẹ̀ máa fi bọ́jú máa fi lé ìrọ̀rí tó máa pọ́n ìlà kò sí gbogbo eléyìí eléyìí sísàlẹ̀ àrò tó kò sí gbogbo eléyìí ọ̀rọ̀ àwọn ọmọ kankan ọmọ kankan bá wà wọ́n ètè babaláwo lọ́fà ẹ̀sìn ni wọ́n mọ̀ àwọn òfin ni wọ́n mọ̀ ìlànà anábì sọ̀lá àṣẹlà ni wọ́n mọ̀ wọ́n kì í ti babaláwo wà lọ sọ́dọ̀ ẹlòmíì gbogbo tó wọ ọbẹ̀ gánà wọ́n kọ́kọ́ kun ògiri kan ní pupa wọ́n kun kan funfun wọ́n kun kan black wọ́n nígbà tí wọ́n náà wò pé àpò ah, àwọn awó kìgbà ah, àwọn dámdà yá ìlú ló ń wò sọ́ra o kí ni dámdà yá ìlú ìgbà wọn dáńdá ẹ lù bẹnu yàrá yìí sẹ́mi pé ah, ọba pa èèyàn tí débi nǹkan lèyàn ń sakọ́ sẹ́mi pé ẹ̀tàn jẹun ìlọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn ẹ̀tàn jẹun wọn fẹ́ràn ọkàn ló ti wá balẹ̀ fún gbogbo nígbà máa fún bí o ti fẹ́ bẹ́ẹ̀ náà lòògùn torí pé gbogbo ẹni tó bá lọ sọ́dọ̀ ẹni tó fún lóògùn tọkàn rẹ̀ bá ti lè balẹ̀ sípò máa òun béèrè lọ́dọ̀ rẹ̀ oògùn yóò ti fẹ́ náà so wọn bá fún ọ ní ìgbẹ́ alábàáwọn pípọ̀ lọ́mọ fi pajú wà á rí pé kíákíá ló sùn so eléyìí ni gbàtàgídé pọ̀ láti fẹ́ sáà fẹ́ràn súnà anábì sọlá àti sílà lọ́sọ̀lọ́pọ̀ nù lọ́sọ̀pọ̀lọpọ̀ nù ẹ sì rí i pé àwọn tí ó ṣe kí wọ́n takò súnà náà wọ́n tẹ̀ ń pè ṣéwù ṣéwù yẹn ẹ rí i pé àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún ọ òní kó kórìíra súnà tí ọlọ́kan gbogbo ẹjọ́ tẹ̀lé súnà wọ́n sọ̀dọ̀ tààrẹ̀ máa ń yàrá àwọn ọmọ tí ń pé ah, ògún bẹ́ẹ̀ o sẹ́mi fún ògún bẹ́ẹ̀ o babaláwo lọ lọ́dọ̀ rẹ̀ o bá <laughs> so nítorí di eléyìí ọ̀yẹ̀ kò yé wa ọ̀yẹ̀ kò yé wa torí di eléyìí tí wọ́n máa ń fẹ́sìn tó sì fẹ́ràn ọlọ́ tó fẹ́ràn anábì wa Muhammad sọlá àtẹlẹ wọ́n dúró déédéé ní ìsìn ọmọ sùkúù ni ọmọ sùkúù mi ní ìsìn yìí ẹ wá ní kí ọmọ ọbẹ̀ lọ láì ní nọ́mbà bí rọ́bì zidni ilma sàlékún mọ̀ fún ẹlòmí ọmọ ẹyin mú ni torí kó rẹ́yìn kan kíláàsì wọn tó yẹ pé masha allah first class ọwọ́ àrí pé jòjúmọ́ tó bá kọjá gbẹ̀gbẹ̀ òun lọ́fíńdà oríṣi kan ní máa rùn sẹ́yìn náà ti máa lọ́fíńdà kan sóògùn sí bí ó ṣe máa rùn tọ̀ ní máa rùn lẹ́yìn náà tó máa gbé kìnnì mu pé hàn fún nítorí wọn fi mu <laughs> títí tí ní ìhùn ṣiṣẹ́ fún ọ subhanallah nítorí kọ́pọ̀lọpọ̀ fẹ́ràn súnà wọn fẹ́ràn súnà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí àti rí àwọn tó ṣe pé wọ́n di gbogbo orú nǹkan wọ́n di wọ́n di ti èyí tí wọ́n dè mára wọ́n dè mára èyí tí wọ́n kọ́ gbé mi wọ́n gbé mi èyí tí wọ́n kọ́ wọn tọ́lá wọ́n tọ́lá èyí tí wọ́n kọ́ wọn yọ̀mù wọ́n yọ̀mù àbá èyí tí wọ́n kọ́ ọ̀rọ̀ sínú pẹ́ẹ́n wọ́n ọ̀rọ̀ sí wọ́n tó fèèyì. nítorí pé tọba kò títà tó náà du tọlọ tí ó ní o fi pẹ́ nìkan orí ọmọ fọ́ ní ọba fọ́ máa orí kan nìkan ni wọ́n gbòdo rẹ ni bọ́ba gbòdo rẹ bàṣíkè nọ́mbà ọ̀tánu torí délé ọ̀dọ́ wa o ẹ̀dá du tọlọ ìdí tí bàjẹ́ fi tànù àwa gan ọ̀fọ́dọ̀ àbá ọ̀fọ́dọ̀ dùn náà náà ẹ̀ lè dá o ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ́dọ̀ náà lẹ́sẹ̀ rí pé gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ èèyàn díẹ̀ ní ọ̀wọ́ Áfíríkà á ti máa tí wọ́n sọ kí lẹ́ẹ̀ máa dà sọ̀ gan. torí pé àwọn àwà kan wà táwọn ń wú ó ti ti kì ṣe dandan o ó ti ti kọ́rọ̀ ọkọ lọ bẹ̀ òun ò sì fẹ́ gbọ́. subhanakallahumma wa bihamdik. ashhadu an la ilaha illa anta astaghfiruka